àmàlẹ́kùn àti bó ṣe yẹ kó mọ̀ ọ́. ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa lẹ́yìn òun ni page two oh four tó jẹ́ ìtẹ̀síwájú lórí àwọn tó jẹ́ ojúṣe ọkọ lórí aya item number five lẹ́yìn pípèsè jíjẹ mímu mímọ́ lílo àti ibùgbé wọ́n ní nínú tó jẹ́ ojúṣe tá a fẹ́ kọ́kùnrin náà lójúṣe. التلطف بالزوجة وملاعبتها وتقدير صغر سنها afẹ́fẹ́ ọkùnrin jẹ́ ẹni tí ó lè máa mú faradà fún ọjọ́ orí ìyàwó tó bá kéré kó jẹ́ni tí a lè máa mú rẹ̀ wá sílẹ̀ fún bí ọjọ́ orí ìyàwó ẹ̀ bá ṣe mọ láti jẹ́ pé kí ni á lè máa bá gbé ìbágbé àlàáfíà kó lè máa relate pẹ̀lú ẹ̀ according to bọ́jọ́ orí ìyàwó bá ṣe mọ́ tó túmọ̀ sí pé ajẹ́ni tó lè báyàwó ẹ̀ ṣeré tó lè dá lára tó lè pálẹ̀rìn tí ò ní máa di kúkú dánkú ní gbogbo ìgbà pàtàkì jùlọ tó bá jẹ́ pé age difference wà láàrin wọn ó máa ń sábà fẹ́ nira tó bá jẹ́ pé ọkọ àtìyàwó wọ́n belong to different age groups. different wà ní age wọn yẹn. á jẹ́ ìlú kó máa wo rẹ̀ nírò pé ọ̀nà jì síra kọjá kóun máa bá ọmọdé kan ṣeré. alóyún ráyè máa gbọmọ ẹdí ẹsìn but of course òun náà rí èjì ẹ̀kú tó fẹ́ so òjíṣẹ́ ńlá sọlọ́láhùn sọlọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ láàárọ̀ yìí ó fi kọ́ wa wípé ṣe lè kó wà láàárín ọkọ àtìyàwó ẹ̀ tó afẹ́kú múra ẹ̀ wá sílẹ̀ fúnyàwó ẹ̀ kò fọmọdé tá a bá develop maturity overnight. ọ̀pọ̀ tó rọrùn fún àgbàlagbà láti mú rẹ̀ wá sílẹ̀ fún ọmọ kékeré kì í wá ṣe àgbà fọmọdé nìkan lẹ́kọ̀ọ́ tàárọ̀ yìí bá wí àwọn tí wọ́n jọ jẹ́ age mate náà nígbà míì tí ò bá sí pé wọ́n jọ ní common interest ó ṣeé ṣe kí communication láàrin wọn fẹ́ ṣòro àdẹ̀fẹ́ kí ló yìí bẹ́ẹ̀ ẹlòmíràn kì í ṣe age difference ló ń fa ìfi communication láàrin òun àtìyàwó bí ó ṣe pé àìmọ́lójúṣe pé kéèyàn jẹ́ kára alé ẹni máa feel at home kó lè túraká nípa pé ọkọ ẹ̀ náà tójú ká ó túraká sí i. sọtọkùnrin ò bá mọ eléyìí lójúṣe òun ò tiẹ̀ nínú pé nǹkan kan ní nínú family relationship after all táwọn tó fẹ́ jẹun ó ń lórí tébù. tí wọ́n bá dẹ̀ níbi nǹkan wọ́n wá ń gbà lọ́wọ́ ẹ̀ ọtí nǹkan tí máa pàdánù látara wá ẹni máa ṣàwàdà ni pé àwọn nǹkan míì tó máa ń níbi ọkọ kó tó sọ obìnrin tí ò bá kò ọkọ eléyìí kó má ṣe jẹjẹ pé lẹ́yìn tí wọ́n bá márì tán wọ́n máa ń ní àwọn tí wọ́n ti jọ ní relationship rí síta tí wọn ò fẹ́ra tóbìnrin ní afin free láti discuss pẹ̀lú ẹ̀ ju ọkọ tó fẹ́ lọ àdẹ̀fẹ́ kí lóyún máa wáyé ẹni tó bá ti make u turn ìpègbèsè ayé jàhìlíà tóun ti lò rí òun ti kọ̀yìn sí ọkọ tó bá fẹ́ afẹ́kọ́ replace gbogbo whatever táwọn tọ̀hún lè jẹ́ fún tẹ́lẹ̀ nígbà tí ò dá ìsìláàmù mọ̀ so ọkọ yẹn gbọdọ̀ make her available physically and psychologically fún ìyàwó ẹ̀ tọkùnrin ò bá mọ lójúṣe ó ṣeé ṣe kí lè má máa wáyé kì í wá ṣàwọn tí ò kéwú nìkan ló ń affect ẹlòmíì kéwú tiẹ̀ tó ké gan-an kò gbọ́yé wípé ó yẹ ká fi eléyìí wo òjíṣẹ́ ńlá kọ́ ṣe. ó lè kà kún ranù pé kó òdòkòó máa fìdígbòdì pẹ̀lú obìnrin kan rárá o tó ń bá fẹ́ ṣeré ọmọ àwa wọnú yàrá pẹ̀lẹ́yìn eléyìí tó wọn bá máa há kúránì òun á hadith òun ò ráyè obìnrin kan gbogbo yẹn wàláhì tí bá ròyìn apá kan fún wa twenty four hours a day seven days in a week kì í ṣe nǹkan kùránì hadith ọ̀rọ̀ ọlọ́run nìkan ló máa ń sọ a sọ fún pé àmọ́ tó fi jọ torípa nàbí sọlọ́lá àṣẹlẹ̀m ẹnìkan ò ní mọ ọlọ́run ọba tó ẹnìkan ò ní mọ ẹ̀sìn yìí ó fi àpèjúwe mọ̀ wá wípé bẹ́ẹ̀ ni ìbáàdà lọ́lọ́run ọba ní ṣe ní but ọlọ́run tó dá ẹ̀mí wa ó mọ̀ pé ó máa ń time tó máa ń fẹ́ release nínú nǹkan tó dẹ̀ máa ń fúnni lókun tó máa ń rìn ní ẹnẹ́jì fúnni láti ṣiṣẹ́ re òun náà ni pé ká ṣiṣẹ́ re nígbà kan ká sinmi díẹ̀ nígbà kan la ṣe fẹ́ kó jẹ́ pé ọkọ máa jẹ́ kí ilé ẹ̀ kó jẹ́ àlùjẹ́nà fún ìyàwó ẹ̀ ọ̀rọ̀ pa ajólówó ajẹ́tálọ́kà òkan ilé yìí èèyàn lè fẹ́ olówó kó máa di gbogbo oúnjẹ tí wọ́n fẹ́ jẹ sínú freezer fún yàn ṣùgbọ́n ẹ̀ ní rojú ẹ̀ ńlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè fẹ́ tálíkọ̀ ọlọ́run jẹ́ pé tẹ bá fòkì gàrí ẹ̀ ń wá ṣúgà kiri ni but nípa wípé ìyàwó yẹn ń rojú ọkọ ẹ̀ ńlẹ̀ wọ́n á máa rẹ́rìn síra wọn wọ́n á máa dunnú síra wọn all the time ìyẹn gan dẹ̀ relieve tension ju any other thing lọ but the fact pé wọ́n tó sábẹ́ ojúṣe ọkùnrin kò túmọ̀ sí pé ọkùnrin nìkan làlébù yìí wà lára ẹ̀ ó lè jóbìnrin làlébù yìí wà lára ẹ̀ ńgbà míì ọkùnrin míì a máa fẹ́ báyàwó ẹ̀ ṣàwàdà but tí sísítà fúnra ẹ bá jẹ́ ní tó máa ń rojú má bá all the time bí pọ́fọ́ ṣẹ ni tọkọ bá tíráì títí torí pé òdì ló ń gbà lọ ní gbogbo ìgbà òun náà á keep to himself so àwa méjèèjì ni wọ́n fẹ́ ká mọ̀ wípé kí partner rojú wa kínú ẹ̀ dẹ́dùn kó rí smile lẹ́nu wa ara sọ́dọ̀kọ̀ ni aleykum salam òjíṣẹ́ láti ẹ̀ fi sọ tẹ́lẹ̀ ó ní ìtìsámẹ́tún mẹ́ǹkà وجه أخيك àhìnká sọ̀dọ̀kọ̀ ẹ̀rín múṣẹ́ tẹ̀yìn bá rín sọmọ ọ̀yẹ́ tí kì í tẹ ṣara ní ó ní sọ̀dọ̀kọ̀ ni so kẹ́yìn jẹ́ tó máa ń wà ever cheerful sọ̀dọ̀kọ̀ ni sàrà táwa ṣe síta olóore bí ìta ṣe sílé so mo bẹ̀ wá atọ́kùnrin atóbìnrin òjíṣẹ́ ńlá ń fẹ̀kọ́ yìí kọ́ wípé ká máa tújú ká síra wa ká wà readily approachable kó má jẹ all the time la máa ní serious expression lórí ojú wa kì í ṣe ìròyìn ẹni rẹ wọn wá ní sísítà kí ló dé all the time ojú yín máa ń le kó ní òun hàpòrá nìyí àwọn kan ha síwájú yín mà àbá àfa àkóní òun ò rí táì fún gbogbo ẹ̀rẹ̀gbẹ́ yẹn à serious business wàá ṣe lé ayé ẹ̀sìn ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ńlá gbọ́ yóò jù wá lọ but kí nìdí tí wọ́n fi emphasize ẹ̀ pé ojúṣe ni fọkùnrin tí mo dẹ̀ fẹ́ pé àtọkùnrin àtobìnrin ló jẹ́ ojúṣe fún torí pé tọkùnrin bá fẹ́ obìnrin tí kì í tújú ká kò lè fa ìpalára fọkùnrin bí kóbìnrin ó lọ́kọ̀ tí kì í tújú ká fápèjúwe ẹni tó bá fẹ́ ìyàwó kan tí ò ń tújú ká kò sí problem tí kò bá tújú ká àwọn mẹ́ta yòókù àtújú ká á dẹ̀ máa wọ̀ wọn yẹn àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni ajẹ́ pé tó bá fẹ́ gbé bùkátà tó fẹ́ ṣeré ọmọ nìkan ní àwa dé lóhùn because ẹni tí ò bá rójú ẹ̀ ńlẹ̀ ìṣòro ni wàláhì kó tó máa lò sọ́dọ̀ ẹ̀ tó bá ń lò sọ́dọ̀ ẹ̀ ó ń lò sọ́dọ̀ ẹ̀ pé òun ò fẹ́ jàǹbá responsibility ni ọ̀tàn tí a bá wà cheerful sí tí ò bá sí nílé gan ẹ̀mí ẹ̀ máa wà ń lé so bó ṣe jẹ́ ojúṣe fọkùnrin tó fi ju tóbìnrin lọ ni wípé òun ní choice but tí sísà bá fi lè lọ́kọ̀ọ́ tọkọ bá rí bí ò ṣe yẹ òun ò ní choice mi ni wọ́n ṣe ní àwa ni kàkà fún responsibility láti jẹ́ kí communication putting the partner at ease kó lè communicate thoughts ẹ̀ kó lè feel free láti sọ nǹkan tí ò sẹ́dá ọlọ́run kan tó lè bá sọ ọ́ bí àwa ká mọ̀ pé ojúṣe wa ni to prepare the ground for such. ṣe rí táwọn èèyàn bá sọ fún àwọn fẹ́ máa rìn lọ́pọ̀ ìgbà e fáwọn èèyàn máa ní kí ni éèjì ẹ̀ wọ́n bá ní age bá wọn ní subhanallah ló wá fẹ́ ru ọmọ kékeré yẹn nǹkan tí wọ́n ń sọ yé wa wípé báwo ló ṣe fẹ́ máa relate òjíṣẹ́ ńlá wa jẹ́ ká demonstrate pé age body kan ló wà mentality ni èèyàn lè dàgbà bọ̀ kó jẹ́ pé nínú thought rẹ̀ ó lè relate mọ́ sister bí age mate tiẹ̀ èèyàn dẹ̀ lè age mate sister. kó jẹ́ pé ní bó ṣe ń relate kò relate mọ́ kò lè mú rẹ̀ wá level sister as an age mate ẹ máa rò wọ́n pé bóyá ọdún kan méjì ló wà láàrin wọn still kò sí communication sister ò feel at home tó bá wà pẹ̀lú ẹ̀ irú eléyìí àlébù ló jẹ́ fọkùnrin. now ẹyin tí mo ń bá sọ ẹ̀yin sọkùnrin ṣùgbọ́n ẹ̀yin lẹ máa rẹ àwọn ọmọ wa àwọn boys tẹ́yìn bá ń jẹ́ kó yé wọn wípé ara nǹkan tí a fẹ́ fún ọmọkùnrin tí ó bá lọ mú aya ńlé ẹni ẹlẹ́ni òun lélẹ́yìí àwọn ọmọ wa tá à ń rè èyí tá a bá ti rí pé ó ti ń rorò máwọn àbúrò ẹ̀ jù all the time lulu gbígbá wọn ò lójú ẹ̀ ńlẹ̀ kò ń bá wọn ṣeré àti sinmi ká ti máa fi kọ́ wọn wípé lágbájá bó bá ń gbẹ́ bá lọ báyìí sísè kan máa sá ń lẹ̀ ni so kó tètè láti sìn tá a bá mọ̀ lójúṣe àwọn oníṣọkùnrin tí wọn ló dójúṣe fún bọ àwa là ń rin ọkùnrin ká fi kọ wọn wípé dáadáa ni ó dẹ̀ yí obìnrin yìí wàláhì ju kọ́kọ́ olówó lọ ló fi jẹ́ pé ọ̀pọ̀ ló wà ní olówó máa boyfriend síta torí pé ó feel more at home pẹ̀lú boyfriend tó wà níta yẹn. now àwa rí hadith bíi mẹ́rin àbí márùn-ún táwọn àfa láti fi yé wa wípé ẹ̀sìn ọlọ́run ọba ò léyìn pé all the time seriousness seriousness time wà tá a fi múra wá sílẹ̀ tá a fi bá àwọn ará ilé wa ṣeré. wọ́n wá ní nínú àwọn hadith yìí <clears throat> ó ní ó tí wọ́n ti sọ wípé ìyá aisha kíkẹ́ ọlọ́run máa bá a ó ti sọ nínú buhari àti muslim wípé. كان الحبش يلعبون point number five الحبش يلعبون ففترني رسول الله وأنا أنظر olùjẹ́yìṣe àwọn habasha àwọn ethiopians láyé òjíṣẹ́ ńlá ẹni bá mọ history arabia nígbà yẹn àwọn habashi yìí àwọn ni àwọn tó jẹ́ bí ẹrú pẹ̀lú ni wọ́n jẹ́ ẹrú tí wọ́n wá láti ilẹ̀ ethiopia ìlú saheed nabilal bọ̀nàbà wọ́n ní tọ́dún aṣúra bá ti dé wọ́n máa ń sábà ṣeré káàkiri inú ìgboro kí ni wọ́n fi ń ṣeré àwọn ìdá wọn àwọn nǹkan ogun wọ́n á máa jó wọ́n máa fi àwọn ìdá yẹn demonstrate débi pé wọ́n wá ṣe ìkan lọ́jọ́ náà tá à ń sọ yìí kódà nínú ìgbà wa kan wọ́n nínú mọ́ṣáláṣí òjíṣẹ́ ńlá gangan náà ti ń ṣe wọ́n wọnú compound mọ́ṣáláṣí tó ti yé wọ́n wá ń wọ́n ń fi ìgbà demonstrate gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n bá ń ṣe àjọyọ̀ oríṣiríṣi eré ìdárayá wá ń ṣẹlẹ̀. àwọn habesh àwọn ethiopians yìí wọ́n wá ń ṣeré ṣé ẹ̀dá pé ilé àwọn ìyàwó òjíṣẹ́ ńlá ó lẹ̀ mọ́ mọ́ṣáláṣí ni. aisha ni òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó wá dúró gẹ́gẹ́ bí gàgá fún mi ó fi jẹ́ pé àwọn habesh òun rò ó lóun wá ń yọjú láàrin èjìká àti etí òjíṣẹ́ ńlá àlẹ́bù fọwọ́ síbi ilẹ̀kùn báyìí kó má bàa rún òun wá gbórí síbi èjìká ẹ̀ òun ń rún wọn bí wọ́n ṣe ń ṣeré yẹn. ó kuntu ana nínú ìgbà wa kan ó lóun wo òun títí nígbà tó rẹ̀ òun jókòó òjíṣẹ́ ńlá ìgbà tó ń rí pé òun ti sinmi tó òun tó dìde òun tún rò wọn títí ẹsẹ̀ tún rò wọn òun tó jókòó ó lóun ṣe léyìí títí nígbà tó wá dé lẹ́gùn kan anábì wá bí òun léèrè pé ṣó ti tó òun wá sọ pé ó ti tó ìgbà náà ló ṣẹ̀ wá mú kúrò ó wá fi gbólóhùn kan gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ó ní fọ́kùdúró kọ́dọ̀rọ̀ jẹ́ ní pẹ̀tẹ́fẹ́yìn alḥàrúṣọ́ alẹ́ láhùn ó ní ẹ bá mi ṣe òdiwọ̀n fún ọmọ kékeré tọjọ́ orí ẹ̀ tó nǹkan tó sì nífẹ̀ẹ́ eré púpọ̀ ó ń jẹ́ ká mọ̀ bójúṣe ńlá ṣe ṣe e, e, um, ìfarabalẹ̀ fóun ìmúsùúrù fóun òjíṣẹ́ ńlá fúnra rẹ̀ lè má ní interest ní eré yìí ó lè má ní interest nínú pípé òun àwòrán àwọn ahbash tó ń fi ìdà ṣeré ṣùgbọ́n torí pé fẹ́ tẹ́ ìyàwó ẹ̀ lọ́rùn ó ṣe sùúrù pé ọmọdé lòun fẹ́ òun láti wá sí lẹ́vùlẹ̀ débi pé aisha rò pé òun tóun ń wòran tóun ní interest nínú ìran yìí ìgbà tẹ́sẹ̀ ròun tóun tó jókòó ànábì sì mú sùúrù ó sì ń dúró fóun tóun fi dìde tóun jókòó bẹ́ẹ̀ ní ìlú kan ló ṣèwádìí nǹkan ṣó ti sú ẹ̀ wọ́n pé ó ti tó so nínú ẹ̀kọ́ hadith yìí àkọ́kọ́ ń bẹ̀ ni wípé wọ́n ní ká gbọ́yé wípé ẹ̀sìn wa ò le koko débi pé ká má ní táìm ta lè dárayá. torí tó bá jẹ́ pé nǹkan táwọn àṣìbá ṣe é ṣe tó bá jẹ́ haram ni ànábì ò ní máa wò ó kó tún pé ìyàwó ẹ̀ pé kó wá wò ó. ìyẹn jẹ́ kọ̀ọ̀kan. ìkejì afẹ́ká ló mú sùúrù fún àwọn ìyàwó wa. once in a while ó lè ní a particular interest tí ò tọpẹ ò nífẹ̀ẹ́ sí ọpẹ ò ṣíà interest yẹn. nǹkan tó máa ń sábà ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lé ni wípé ọkọ ló máa ń dictate a ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dá sọ́rọ̀ tó máa ní tábù bá ti wọlé tí kì í bá ti ṣe program tó like ni wọ́n ń ṣe lórí tẹlifíṣàn àbí ni wọ́n ń wò nínú fídíò ẹ máa pa ni o. tí ó mú bá wá wo táìpì òkè nǹkan báyìí ó máa ṣòun láǹfààní bóyá documentary kan aago báyìí ló fẹ́ ṣe é tábò bá ní interest anybody ò gbọdọ̀ wọnú ilé yẹn ó jẹ́ haram kò jẹ́ haram is a different thing but pé kó jẹ́ pé interest ọkọ nìkan la máa máa ṣọ́ láti satisfy all the time òjíṣẹ́ ńlá òfin rẹ̀ kọ́ wa sọ àwọn àfáàní ànágbèfẹ́lẹ́ demonstrate fún wa yìí pé òun lè má nífẹ̀ẹ́ fẹ́rẹ́ wúwo torí ọmọbìnrin yìí òun ṣe ìfaradà pé káwa náà kẹ́kọ̀ọ́ yẹn pé àfẹ́kọ́kùnrin ah, wà selfish kó jẹ́ pé all the time interest ti ẹ̀ nìkan ló ń consider of course àwa tá a bá jára fún wọn wọn fẹ́ káwa sapá láti please wọn ìjọ òun ló ń pòwé wípé ìgbà tóun ti wà níyì ẹ gbọdọ̀ wo program kankan tó jẹ́ ti yín mọ́ tí tòun ni kóun wò ẹ jẹ́ káwa consider nkankan ọkọ máa jáde láàárọ̀ ó dalẹ̀ kó tó dé probably irú èyí tó jẹ́ sunday nìkan lòun máa láǹfààní pé òun wà nílé tó bá jẹ́ pé ó láwọn special things tó máa ń fẹ́ wò nínú fídíò bóyá ó lè jẹ́ wáàsí ó lè jẹ́ documentaries kan science films kan tó rò pé àǹfààní wà ń bẹ̀ fóun lòun máa ń fẹ́ wò ó wá ní èmi tóun wà nílé lòun fẹ́ wò. tí ó mú bá ní rárá wọn ti sọ ní hálùkọ yìí pé kí ó nìkan kọ́ ni well màá ní ká fi hikma gbọ̀nyẹ ọkùnrin yóò kí ń ráyè sunday nìkan you are through monday. to monday I expect pé kẹ́yìn lè ṣe àwọn sacrifice kan fún wọn wípé torí pé dábò yóò kì í sílé ẹ jẹ́ káwọn ráyè wo nǹkan tó fẹ́ wò ẹ jẹ́ ká please wọn fún bá time kan fi wà lẹ́yìn but sísá mi á drag ẹ̀ débi pé á dìbò ẹni máa wò pé kò tó nǹkan wọláhì àwọn èèyàn ti pè wá dá sọ̀rọ̀ lórí ẹ̀rí tó ti fẹ́ túlé minor thing ni bọ̀tá àbá fi wisdom handle ẹ̀ ó lè fọ́lé. so much as we wouldn't like pé kọkùnrin attract power of service pé èmi ni mo ra tẹ́lì èmi ni mo ra fídíò nǹkan tí n bá fẹ́ wò náà la máa wò àfẹ́ kọkùnrin ṣe ẹ̀yin náà ẹ máa ń insist lórí pé wọ́n ti ní tẹ́ bá ti wò kan ti yín káwọ̀ kan ti wà ni ẹ̀yin máa ṣe sacrifice yẹn fún wọn torí tọ́lọ́ pọ̀ tí nǹkan táwọn afẹ́ kọkùnrin fún rẹ̀ jẹ́ tó máa ń study mood àwọn ará alẹ́ pé ah well ó dàbí ẹni pé ìtẹ́mi wò yóò wọ́n wò jẹ́ kí n àlá òun náà láti àfi tó bá jẹ́ pé nǹkan tó fi ìpẹ́ fẹ́ wò yẹn haramu ni àbí tóun sì rí pé negative influence lórí àwọn ọmọ adịghị ìyá wọn tó bá ní ẹ má wò ó then kò choice. now nínú ẹ̀kọ́ hadith yìí bákan náà òun ni wípé àwọn kan nínú àwọn àfáà wọ́n ní ìgbà tí aisha tó fi sọ pé òun wòran yìí ó dá wa lójú pé aisha ń wo àwọn ọkùnrin ni. àìbẹ́ẹ̀kọ́ ni ẹ rántí hadith kan tí wọ́n ti ní àwọn sọ̀hábíyà méjì kan wọ́n wà nílé abdullahi ibn umi maktum tó já fọ́jú wípé ńgbà tó fẹ́ jáde òjíṣẹ́ ńlá wa pa wọ́n láṣẹ pé kí wọ́n para mọ́ torí kí ni wọ́n á béèrè pé ṣé bá fọ́jú ni wọ́n làmẹ́bí wa ń dáhùn wípé tóun bá já fọ́jú tí ò lè rí yín ṣe bẹ́ẹ̀ yìí ń rí i. ẹ dákun farabalẹ̀ gbọ́ hadith yìí ìtumọ̀ ẹ̀ ni wípé kóbìnrin orí ọkùnrin máa jẹ́ kíni o ó máa jẹ́ haram àwọn àfààní rárá àwọn kan tiẹ̀ ní hadith yẹn pé kò sọ̀hìn ṣùgbọ́n àwọn kan tí wọ́n ló sọ̀hìn wọ́n ṣe àlàyé wọn ní rárá ó sọ̀hìn ṣùgbọ́n ìtumọ̀ tọ́pọ̀lọpọ̀ máa ń lò fún kọ́ ló túmọ̀ sí àti rọ́pọ̀lọpọ̀ nínú àwọn aláìmọ̀ kan tó máa ń káàkiri wọn á ní haram ni kóbìnrin orí ọkùnrin àwọn àfáàní tó bá jẹ́ haram pé kóbìnrin orí ọkùnrin bó ṣe jẹ́ haram pé kọkùnrin máa rí obìnrin tó bá ṣe àwòrán ìsílẹ̀ ọlọ́run ò bá pààrọ̀ ọkùnrin náà láṣẹ pé káwọn náà máa lò ní kọ́ọ̀bù wọn ní kò sí nǹkan tó jẹ́ haram nínú pé kóbìnrin orí ọkùnrin wọn ní nǹkan tí a lè tó hadith yẹn sí lọ́dọ̀ àwọn tó ń sọ kó sọ̀hí ẹ̀ òun ni wípé téèyàn bá jẹ́ afọ́jú tó bá rò pé òun ti wọṣọ tábala kan sílẹ̀ lára ẹ̀ tí a pé kò lè mọ̀ ọkùnrin máa ń wọ ṣòkòtò ń gbà míì jẹ́ pé ara alẹ́ ló sẹ̀ máa gbà sẹ̀ pé ṣòkòtò ó ti alábẹ́ ó fi báyìí sílẹ̀ ó transparent àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní sọ ńgbà tí òjíṣẹ́ ńlá pa àwọn sọ̀hábíà méjèèjì yìí láṣẹ pé kí wọ́n para mọ́ torí pé mọ̀ pé jíjáde tí ó mọ̀nà tún bá máa jáde afọ́jú tó ń jẹ ó lè má mọ ibi tó bá sílẹ̀ lára ẹ̀ ló ṣe ní kí wọ́n para mọ́ kì í ṣe torí pé wíwọ ọkùnrin jẹ́ haramu fáwọn ìyẹn lọ́dọ̀ àwọn tí wọ́n tẹ̀ sọ pé ó sọ híà lọ́dọ̀ àwọn yòókù àwọn tí ẹ̀ gbádà ni wọ́n ní hadith ni ó sọ híà nínú ẹ̀rí tí wọ́n wá mú wá láti pé kóbìnrin ó ọkùnrin kọ́ ni haram kó wò ó pẹ̀lú shahwa indulging herself pé kó máa fi wá adùn ìyẹn ló jẹ́ haram lọ́lọ́run ṣe ní kárẹ̀ ojú wa sílẹ̀. wọ́n ní ìyàwó aisha lànàbì dúró sẹ́nu ọ̀nà pé kó máa wo àwọn ọkùnrin tó ń ṣeré yìí torí wíwò tó wò wọ́n lọ́hùn yẹn kì í ṣe wíwò pé ó fi wá adùn ṣáwà rárá kò fi wá dùn eré yẹn ni wọ́n ló wúwo wọ́n nírú yẹn kì í ṣe haram pẹ̀lú text yìí so eléyìí ń prove fún wa yìí pé àwọn tí wọ́n bá ní kóbìnrin ó rí ọkùnrin haram ni a sọ pé ìsọkúsọ ọ̀rọ̀ ni náà hadith ẹlẹ́ẹ̀kejì wọ́n ní nínú ohun tó jẹ́rìí sí pé òjíṣẹ́ ńlá tó jẹ́ ànábì ọlọ́run ẹni tó wá pè wá sí pàtàkì iṣẹ́ ẹ̀sìn ó máa ń múra ẹ̀ wá sílẹ̀ sí level àwọn ìyàwó ẹ̀ òun ni pé a ti ẹ̀ e máa ṣèkan tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ò lè báyàwó ẹ̀ e ṣe wọ́n ní كان يصادق النبي عائشة ويقولها تعالي أصادقك ولجشن pẹ̀lú aisha wọn àjọ máa sáré ìdíje ó máa ń pe aisha pé wọ́n jẹ́kájọ sáré náà pẹ̀lú tí wọ́n bá láwọn jọ ń sáré tẹ́lẹ̀ ní ìmáàmù kí ló rẹ́ nìyẹn of course a lè understand yìí pé irú ìmúra tí sísà máa fẹ́ múra láti fi sáré environment tá a lè jẹ́ kó difficult but tí wọ́n bá wà níbi tó ti jẹ́ pé ó lè múra bó ṣe yẹ kó múra tóun àti ọkọ ẹ̀ wá dìsá pé àwọn fẹ́ jọ máa jog nínú compound kò yẹ kó ṣàjòjì sí wa àní wọ́n rẹ́ni dáadáa fi jọ òjíṣẹ́ ńlá wọn ló máa ń pe aisha pé wá kájọ sáré débi pé taisha bá yà á sílẹ̀ àwa mùsùlùmí nínú hadithi. yìí pé ńgbà tó wá rí i pé aisha ti heavy ó ti ó ti kú lára débi pé àti gbéra ò ní rọrùn ó tún wá pè káwọn tó jọ sáré lẹ́ẹ̀kan sí i. níjọ́ kìíní tara aisha fúyẹ́ ó ya òjíṣẹ́ ńlá sílẹ̀ ìgbà tí wọ́n máa sákejì òjíṣẹ́ ńlá náà yà sílẹ̀ ó wá ní àti dájú ẹ̀ báyìí o ìrẹ́lẹ̀ àmì sílẹ̀ ń jẹ́ sí kí eléyìí máa jẹ́ return match gbogbo eléyìí òjíṣẹ́ ńlá ti ń demonstrate fún wa ní pé ẹ̀sìn ìlú pé kí bírọ́dà máa rojú máa gbárí gbárí gbárí gbárí gbogbo ìgbà tó bá jẹ́ quran àbí hadith tó mọ̀ ló ń mú kó rojú ẹni tó mọ̀ jùlọ là ń kẹ́kọ̀ọ́ pé ó múra ẹ̀ wá sílẹ̀ fara ní ẹ̀rí. ìkẹta wọ́n ní àìṣe kíkẹ́ ọlọ́run máa bá a ó ní amadu hadith eléyìí nínú bukhari àti muslim also ó ní kúntù aláàbò bìbà ó ní mo máa ń fi àwọn twelve ṣeré ó pè ní bernard ká lè mọ̀ wípé twelve tó fi ń ṣeré wọ́n ṣe é níṣe èrè ọmọbìnrin ni ó fẹ́ jọ bí kéèyàn máa fi bèbè obìnrin ṣeré ń fì bọ́dẹ̀ ṣe describe ẹ̀ wọn láṣọ ni wọn fi ṣe ṣùgbọ́n aṣọ tí wọ́n fi ṣe yẹn wọ́n yọ apá wọ́n yọ ẹsẹ̀ wọ́n yọ irú sára tọ́ yẹn ló ṣe pẹ̀lú granat ẹ ṣàkíyèsí pé táwọn ọmọ wa bá ń fi ọmọ láǹgidi ṣeré láyé ìgbà kan táwọn náà bá pọ̀ á lè nǹkan dédé òun ó tẹ̀lé sọ lórúkọ á lè nǹkan abdullahi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so aisha ni mo máa ń fi àwọn ọmọbìnrin ṣeré tó túmọ̀ sí toys tí wọ́n ṣe níṣẹ́ ọmọbìnrin ẹ̀ńdà nàbí lọ́dọ̀ òjíṣẹ́ ńlá kì í ṣe lè bà bẹ́ẹ̀ débi kẹ́nìkan ní à ìgbà tó wà lọ́dọ̀ àbúbákìlì àyè yẹn gbà á àyè owó ìgbọ̀dọ̀ gbà ń lé ànábì ó kó bèbè ọ̀wá sílẹ̀ ànábì wàláhì ó ní wọ́n ká tẹwàhid yẹlẹ abnamayi kì í ṣe pé kó wá nìkan ànábì tó gbà láàyè pé àwọn ẹlẹgbẹ́ tí wọ́n jọ jẹ́ age mate kó tún máa wá bá nílé òjíṣẹ́ ńlá ẹ dàpọ̀ ẹgbẹ́ yẹn yé so àwọn brothers ó yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ yìí débi tó yẹ kéèyàn kọ́ dé tí wọ́n fi ní máa rò wípé ìranù ni kí brother come so low síyàwó ẹ̀ òjíṣẹ́ ńlá ó treat aisha gẹ́gẹ́ bí ìyàwó ó wá fi chance sílẹ̀ fún fún ọjọ́ orí ẹ̀ pé ọmọdé sì ni àwọn akẹgbẹ́ ẹ̀ sì máa ń wá agbábálé wọ́yẹ̀lá adnamarin wọ́n á dẹ̀ máa bá mi ti bèbí ṣeré nílé ọkọ. fọkànà rasulillah ìrà dákàlá yẹn kọ́ ní ànàmínú. wọ́n ní tó bá ti wá gbóhùn òjíṣẹ́ lápò ti wọlé àwọn ọmọbìnrin yòókù yẹn wọ́n á wá sáré wọ́n á sápamọ́ sínú yàrá. ìdí tí wọ́n fi ń sápamọ́ náà ni pé wọn ò ní fẹ́ fílfìlì láti máa ṣeré ẹ̀ lójú òjíṣẹ́ ńlá ó ní fẹ́yì sọ̀rọ̀bù húnmẹ ìlẹ́yà fẹ́yẹ làbùnà máa yìí òjíṣẹ́ ńlá ní ata ń sọ wọn pé kí ló ṣe tẹ̀yìn fa ẹ máa wá bá ṣeré ẹ jáde wá láti sọ fún wọn pé òun fààyè gbà wọ́n tí wọ́n bá á ìṣàṣeré yẹn. now nínú ẹ̀kọ́ hadith yìí àkọ́kọ́ náà ṣé fífi bèbí ṣeré àwọn ọmọ wa ṣé halal ni àbí halal kọ́? a ti rí hadith tó kì wá ń lọ nípa àwòrán àwọn nǹkan ẹlẹ́yìn tó sì jẹ́ pé nǹkan tá a bá mọ àbí tá a bá faṣọ ṣe tó bá ti ní àwòrán tó bá ti tí wọ́n bá ti mọ́ mímọ́ nǹkan ẹlẹ́mìí ara ẹ̀ náà ni. hadith wa jẹ́ káwọn àfà kí wọ́n ní ìyapẹnu púpọ̀ lórí ibi táwọn máa tò sí. Si àkọ́kọ́ náà àwọn kan nínú wọn wọ́n ní irú èrè tí wọ́n faṣọ ṣe tí aisha fi ń ṣeré lọ́jọ́ náà lọ́hùn-ún wọ́n ní ó láti jẹ́ pé kò ní ojú kò ní mú kò lẹ́nu kò létí pé kò ní facial features eh, sheikh abdulmuhsin al-abbad kọ́lọ̀ ń bá wa tẹ̀ ó ṣì wà láì nínú sharh hadith yìí òun sọ yẹn ó nítorí ẹ tírú èrè táwọn ọmọ tí wọn bá fẹẹ fi ṣeré tí wọn bá lójú tán ní mú tán ní gbogbo features ó ní àlè kó sábẹ eléyìí o so káwọn ọmọ fẹẹ fi bèbí ṣeré òun ò kò fún ní ìgbàláàyè ó ní ká má fi eléyìí ṣẹrí pé àfi tó bá jẹ pé èrè táwọn náà faṣọ ṣe fún wọn kò lójú kò ní mú kò ní kankan ìyẹn lọdọ sheikh abdulmuhsin alabad lọdọ àwọn àfáà míì àfáàfáà tó ń jẹ́ ibn battal ó ṣe ṣẹ́rfù sahih buhari òun ní kò tiẹ̀ ní ìdí àlàyé pé lójú kò lójú bí ò lójú gan tó bá ti jẹ́ pé àwòrán nǹkan abẹ̀mí la fi mọ haramu ni wọ́n wá ní báwo ló ṣe á fẹ́ ṣàlàyé yìí tí aisha ń ṣe yìí òun wá ní mansour that abrogated sọ̀rọ̀ tó máa derogation ó túmọ̀ sí pé hadith yìí ti wáyé lọ́dọ̀ tòun kí hadith kejì tó ṣe léèrè tó wáyé ṣùgbọ́n àwọn àfáà kan wà tó yẹ pé téèyàn bá sọ fún wọn pé hadith kan abrogate kan wọ́n ní principle tí wọ́n máa ń fi mọ̀ bóyá ó wọlé kò wọlé wọ́n á fẹ́ mọ̀ incident wo lẹ́yìn tó sọ pé kan abrogate wọn ara wọn ló lò tó fi dìtámì pé eléyìí ló ṣáájú tọ̀hún ló dẹ́yìn. tẹ́ni tó ń sọ̀rọ̀ abrogation tí ò bá lè prove wípé ọdún báyìí lè ṣẹlẹ̀ nígbà èyí tọ̀hún ṣẹlẹ̀ wọ́n lé wọn àti abrogation ẹ̀ àwọn bá wọn dànù. pápẹ́júwe ìgbà tá a sọ wípé aisha ní òjíṣẹ́ ńlá máa ń fọ́ síbi ilẹ̀kùn fóun láti máa wo àwọn tó ń ṣeré àwọn àfáà kan tí wọ́n takó lórí pé rárá kò lẹ́tọ̀ọ́ kóbìnrin rọ́kùnrin wọ́n nígbà tó wà kékeré nìyẹn. àwọn tó wá ń dá wọn lóhùn wọ́n ní à ó wà kékeré lọ́mọ sixteen years of age. báwo ni wọ́n ṣe mọ̀ pé sixteen years of age ni wọ́n ní wọ́n wá rántí wípé ọdún tí aisha tó ń ròyìn pé nǹkan yìí ṣẹlẹ̀ yìí wọ́n tó ìṣẹ̀lẹ̀ sí the seventh year of hijra seventh year of hijra wípé ọdún keje tànàbí ṣe hijira sí medina ni ó dẹ̀ fẹ́ aisha lọ́mọ ọdún mẹ́sàn-án tẹ́ bá ti méje kú mẹ́sàn-án age sixteen wọ́n ní ní age sixteen kò sẹ́ni bọ́dì tó lè sọ fún apẹ́ aisha ti bàlágà so wọ́n fi yẹn gbá ọ̀rọ̀ yẹn dànù tó ti yé so àwọn tó wá claim pé eléyìí náà ó ti wà abrogated àwọn àfáà tó ń dá wọn lóhùn wọn láwọn ò mọ nǹkan tó fi abrogated torí ẹ̀ ẹ̀ fi júwe hadith kékeré kẹfì déètì júwe hadith kejì débi ká lè mọ̀ wípé ìkan ṣáájú ìkejì. wọ́n wá ní nǹkan tó correct òun ni pé tí hadith méjì bá ti fẹ́ ṣe bí ẹni takora wọn báyìí ká tó sọ̀rọ̀ abrogation pé ìkan pàkan rẹ akọ́kọ́ máa ń fẹ́ sọ̀rọ̀ jẹ́múrù reconciliation. so principle ńlọ́dọ̀ àwọn ní hadith pé kí hadith méjì bá ti ṣe bí ẹni fẹ́ takora wọn ká tó sọ pé kan abrogate ara wọn àákọ́kọ́ wò ó bóyá ó possible láti reconcile wọn tí reconciliation bá ṣeé ṣe àní sọ̀rọ̀ abrogation tí reconciliation bá ṣeé ṣe ìgbà yẹn la máa bẹ̀rẹ̀ sí í wá abrogation láti pàkànrẹ́ fún ìkan kí wọ́n ní reconciliation àsopọ̀ tí wọ́n ṣe fún àdéhùn yìí alimami nawawi tó ṣe sọ́run sahih muslim òun wá ní òun gbọ́ àdéhùn yìí wọ́n fi wípé exception ni from the general rule the general rule tó ṣe léèrè fún wa láti máa keep àwòrán àbí láti máa keep èrè ó ní eléyìí wá ń jẹ́ exception wípé tó bá jẹ́ nǹkan táwọn ọmọ kéékèèké wá need láti kẹ́kọ̀ọ́ eléyìí ń ṣe ìgbàláàyè fún wọn imam nọ́ọ́rí eléyìí ló fi ṣe reconciliation so adult àgbàlagbà ò ní excuse láti máa kí péré bí ó ń tajà ó ń taṣọ ń sìn kó wá ní èrè tó fẹ́ kí òun fẹ́ máa fi demonstrate àwọn aṣọ yẹn bọ́n ṣe máa ní fìtì lára tó ààrẹ wípé lẹ́yìn ṣùgbọ́n teaching aid fáwọn ọmọdé ìmáàmù náwọ́rí ó lóun faramọ́ sheikh nasiruddin alalbani òun náà nínú àwọn positions yẹn position náwọ́rí lòun faramọ́ but a rí ní àwọn ọmọ ọ̀yá tó máa ní ah èyí tó fòun lọ́kàn balẹ̀ jù ò ní pé àtúnjẹ́rìí ọmọdé àtúnjẹ́tàgbàlagbà ká má jẹ́ káwọn ọmọ wa wà used mọ́ that may be the best position tó ti wéra ṣùgbọ́n a kì í mọ̀ a lè rí àwọn àpá kọ̀ọ̀kan kí wọ́n máa fún àwọn ará ilé wọn nígbà láàyè láti lórú àwọn nǹkan báyìí káwá sì pé eléyìí sì ní sálásí lòun la ṣe ń sọ pé alibani fẹlẹfẹ ni ìmáàmù náà fẹlẹfẹ ni àwọn fi hadith yìí wọ́n fi ṣe exception fún nǹkan tó bá ní í ṣe pẹ̀lú teaching aid fáwọn ọmọdé bóyá a fẹ́ kọ́mọ wa ní bá ṣe ń di rúfin wọ́n wá ní gbèdé kan wà wọ́n ṣe irun orí ẹ̀ ó pọ̀ ó lè máa dì í kó máa tú u tó ti ní irú ìyẹn ẹni bá fẹ́ lò ó a kàn lè sọ pé wọ́n àwa fara mọ́ pé ká má lò ó ju kó lò lọ ni a lè pè ní haram nígbà tó ti yọ pé àwọn àfa kan fi síbẹ̀ wàláhùn àlọ́. حديث tẹ́lẹ̀ àwọn حديث tó ń júwe wípé gbogbo ìgbà náà kọ́ ní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn bíbára alẹ́ ẹni ṣeré ká pa wọ́n lẹ́rìn ìyàwó ọmọ ara ẹ̀sìn náà ni ìkẹrin tó ń júwe eléyìí òun ni pé wọ́n ní anyasmura máa zẹ̀ jẹ́ kí wọ́n yàhàdìpọ̀ ha wọ̀nyẹ̀ fẹ́mi ìlà hadìpọ̀ ha nínú nǹkan tí a fẹ́ tá a sì rákọsílẹ̀ fáànàbí máa ń ṣe òun ni wípé kéèyàn jẹ́ lísínà síyàwó ẹ̀ ká máa gbọ́ kíyàwó ẹni náà bá ń sọ kì í ṣe gbogbo ìgbà ni kó jẹ́ pé ọkùnrin nìkan ni a máa sọ ká tún sísà náà láàyè kóòrùn náà máa rú gbogbo wátawàta tó mọ̀ wí. ànábì tó ní sùúrù fún aisha wọ́n fi yọ pé ó lè má ní interest sí nǹkan tí aisha ń sọ. So bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé àwa táwa ò dá tó ànábì táwọn ìyàwó tiwa ò dá tó aisha táwọn ìyàwó náà bá ń sọ tiwọn káwa náà ní sùúrù fún wọn. ẹlòmíì ó ti kóyàwó ẹ̀ láyà jẹ débi pé fífà ò ní sọ̀rọ̀ because ó máa ní pípẹ́ ní sọ́run gbogbo ẹjọ́ pẹ́lẹ́tọ̀ bá ń rìn yìí kì í ṣèṣe wàláì kì í ṣèṣe ọkùnrin rẹ tá a bá tiẹ̀ máa kọ̀rẹ́tì wọn káwa sẹ́tò ká mánà tá a ti máa ṣe correction yẹn tí ò ní injọ tí ò ní tí ò ní mú ọmọlúàbí ìyàwó farapa nǹkan tó máa wá dé mọ́mí látara pé à ń dààmú ẹ̀ à ń salt ó máa pọ̀ á ba ọ̀pọ̀lọpọ̀ dáadáa tó yẹ ká gbọ́ lẹ́nu ẹ̀ torí ó máa dé pé sísá ò tiẹ̀ ní ní sọ bó bá ṣe ń ẹ̀ so ká wọ́n wá ní nínú àpèjúwe bó ṣe máa ń ṣe fún aisha yàtọ̀ sí pé kájọ sáré yàtọ̀ sí kójú sọ́nà ọ̀nà pé eh, òun ṣe gàgá fún láti máa wòran yàtọ̀ sí ti pé wọlé ó bá aisha tí ó ń fi bèbí ṣeré ní ti ẹ̀ parí ọ̀rọ̀ ní ti bèbí yẹn. àsọpé eh, ẹ̀ ni pé wọ́n nígbà tó wọlé tó bá aisha tó ń fi àwọn bèbí yẹn ṣeré anábì lè rè pé kí lè léyìn ó fi ṣeré ni anabi wá rí kan náà àwọn bèbí yẹn pé ó níyẹ̀ẹ́ ó a èyí tó wá níyẹn nu wọn yìí ń kọ́ ó wá ní ni wa ní ẹṣin máa ń tún ni a ó gbọ́ ni wípé suleiman aláṣẹsọláṣẹ sọlá pé ó ní àwọn ẹṣin tí wọ́n níyẹn aisha nígbà tó ń sọ eléyìí ní ìdáhùn jíṣẹ́ láwa rẹ̀ lé pé òun ń hu irú ẹ̀ báyìí tó tọ́lọ̀ sí pé ó bí ìgbà rẹ̀ ó múra ẹ̀ wá sí lẹ́bù ọmọdé tó ń fẹ́ so gbogbo ẹni tó bá ti wò wípé age gap wà láàrin òun àtìyàwó kó ṣí yẹn náà mọ́ tó bá ti fẹ́ bá sísà dé kó múra ẹ̀ wá sí lẹ́bù yẹn now èyí tá a wá fẹ́ consider next òun ni pé wọ́n ní òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlẹ́sẹ́lẹ̀m bó ṣe jẹ́ ẹni tó ní serious business láti gbọ́ láti mójútó láyé tó wọ́n ní fahad anabi yẹ́dùsù mustami'an ìlà umar mu'minina aisha وهي تقص عليه حديث النسوة اللاتي جلسنا وتعاقدنا على أن لا يكتمن من خبر أزواجهن شيئا. يعني نمكن كتمان شيء òun ni pé kó lísìn sí bóyá sítórì ọ̀rọ̀ ìdánilárayá àbí ohun tó jọ ọ́ táwọn ìyàwó ẹ̀ bá fẹ́ sọ ó wá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kan aisha ló wá ń tútàn tó ń sọ sítórì yìí kí wá ni aisha ń sọ wọ́n ní aisha wá ń sọ fún yín pé àwọn obìnrin mẹ́wàá kan wọ́n jókòó lọ́jọ́ kan wọ́n pàdé mẹ́wàá nàbí mọ́kànlá àwọn obìnrin mọ́kànlá pé wọ́n pàdé wọ́n ti pàdé síbì kan wọ́n wá jókòó ìkọ̀ọ̀kan nínú àwọn obìnrin yìí wá jẹ́jẹ́ wọ́n promise wípé àwọn máa sọ everything nípa ìṣesí ọkọ àwọn láláì ní fi nǹkan kan pamọ́. wọ́n ní bó ṣe ń sọ eléyìí fún òjíṣẹ́ ńlá of course wọ̀rọ̀ sílùú láhùn láyẹ̀ mímu min aisha wọ́n yẹ tàkùsùrọ̀ àlẹ́ yìí òjíṣẹ́ ńlá ò sọ pé ṣé ẹ ló fún agbẹnú ọ̀rọ̀ òun ò tíì gbárùn nǹkan ó lísìn ó gbọ́ nǹkan tí aisha fẹ́ sọ dégbẹ̀ yẹn kódà nígbà tí aisha sọ̀rọ̀ yẹn tán you be really impressed láti gbọ́rù nǹkan tá ànábì tún sọ bítọ̀ yẹn ṣe gùn tó aisha bẹ̀rẹ̀ báyìí ó ní obìnrin mọ́kànlá kan jókòó wọ́n wá ṣèlérí pé àwọn ò ní fi nǹkan kan pamọ́ nínú ìròyìn àwọn ọkọ àwọn ìkọ̀ọ̀kan ni wọ́n wá ròyìn ọkọ ẹ̀ mo dẹ̀ fẹ́ mú díẹ̀ nínú àwọn ìròyìn yẹn wá ká lè mọ ìṣesí àwọn lárúbáwá ká lo kí ni nǹkan tí wọ́n fi ń ròyìn àwọn ọkọ wọn tó jẹ́ dáadáa ká bẹ̀rẹ̀ òun kó jẹ́ káwọn ọkọ tiwa náà rí bẹ́ẹ̀ kí ni tó fi ń ròyìn tó já lóògùn ká bẹ̀rẹ̀ òun pé èyí tọkọ tiẹ̀ bá ní inú wa ká bẹ̀rẹ̀ òun kọ́ lọ́nba àyọkúrò fún un wọ́n ní ìtún nínú àwọn obìnrin yìí ó wá ní zẹ́wọ́jì láhùn jamalé nàvàtì alàárọ̀ sí jabal làṣàlù fọyìntọ́kọ̀ wọlà sẹ̀mí fọyìntọ́kọ̀. ó ní ọkọ tòun kó o dìsítàdì fún yín. ó ní ó dàbí ẹran ràkúnmí tó gbẹ ẹran ràkúnmí tí ò lọ́ra lára. ó ní ẹran ràkúnmí yìí for your information. ẹran tí lárúbáwá like tó máa ń ṣe lárúbáwá lójú kòkòrò òun lẹran tó bá lọ́ra tẹ rí àwọn rams wọn àwọn àgbo ilẹ̀ lárúbáwá australian rams wọn wọ́n máa ń sanra ìdájọ́ ara wọn ọ̀rá ni ẹgbẹ́ ní tẹ ẹ bá kò ń ṣe ti da ata sínú tí tòmátì bá sọ̀rọ̀ ẹgbẹ́ yẹn ti di òróró ẹ̀wà so àwọn lárúbáwá láìkì ẹran tó bá máa ń ní ẹ̀rá òun dẹ̀ ló kọ́nà lọ́dọ̀ wọn so tẹ́lẹ̀ kan bá wá ń ròyìn ọkọ ẹ̀ tó ní ẹran ọ̀rà kún mú tí ò lọ́ra ni kẹ́yìn náà yìí májì ṣé ó ń fi dáadáa ròyìn ẹ̀ ní àbídàkejì ẹ̀ kì í wá ṣe pé ju ẹran làkúnmú tí ò lọ́ra lásán ó ní tí wọ́n tún wá lọ fi sórí àpáta ṣẹ́gbọ́ ó ní lọ́fẹ́rin fẹ́yìrì tọkọ̀ apáta ọ̀hún rèé kò rọrùn láti gùn ẹni tó tún wá wà lórí ẹ̀rí kò lọ́ràá débi pé a fún ṣẹlẹ̀ lójú kòkòrò àwọn àfa wa ń tú ọ̀rọ̀ yìí and lárúbáwá wọn ní ẹ̀bùn kan ẹwà èdè wọn sọ gbólóhùn méjì péré tó jẹ́ pé tẹ bá fẹ́ máa tu aṣèkira àwọn àfa wa ń tu oríṣiríṣi ni àwọn àfa sọ but àwọn nǹkan tí wọ́n sọ ni pé obìnrin yìí ń describe ọkọ wípé á à ń rọ́jú lọ́dọ̀ ẹ̀ ní o tó ti yé bẹ́ẹ̀ yẹn bá rí kò pani níbi ọkùnrin yìí ló wà tó jẹ́ pé rírí ẹ̀ lásán ó pàyàwó ẹ̀ lóbi tọkùnrin bá fẹ́ ṣìwà hù torí ẹ̀bùn ẹ̀bùn ẹwà tọ́lọ́wọ́n ọba fún ìyàwó ọkọ̀ láti mú sùúrù kódà àwọn ará alẹ́ wọn máa bẹ̀ tó fàáfin ẹ̀yìn òun dẹ̀ ló mọ ohun tó fi padà sọ́dọ̀ ẹ̀ ẹ̀mí ẹ̀ máa ń fà tó bá ti rí i. bọ́dà mi wá wà bá a wà ń dẹ̀gbọ̀n ni kò tún ní níwà rẹ̀ kò lọ́rọ̀ rẹ̀ lẹ́nu tó ló fò àpèjúwe wọn gan-an lárábìnrin yìí ló fi ń ròyìn ọkọ ẹ̀ pé ẹran ràkúnmí tó gbẹ tí ò rọra ni kò tún ń náwó orí àpáta ló tún ẹnì kejì ó ní ọkọ tèmi lá abúfò habara á mi ìfẹ́ ìròyìn ẹ̀fún yín àwọn ni wọ́n jọ jẹ́jẹ́ pàrọ̀ ìrísí kan pamọ́ ara ẹ̀rọ ìdèrè pé á ṣe lè gbọdọ̀ sọ bó ṣe rí ẹ̀rù kò ṣe é sọ ó ní kí ni mo fẹ́ ròyìn nípa ẹ̀ ṣé ti.

so arábìnrin yìí lè ní bọ́kọ̀ tí ẹ ṣe rí. ìkẹta ó ní zéèjìlá àṣẹmùnàk in antaka in antuku ìtọ́lọ̀k wọ in afkutu wọ alọ̀k. ó ní tí wọ́n bá mú ẹyìn kan wà tí ò ní ààrẹ ọkọ mi lọ́sọ̀ yẹn. ó ní tiẹ̀ ní wípé mo máa ń ṣọ́ ẹni ni o tí n bá ti lè pe èdè kan tí ò bá níbi tó fẹ́ mo ti gba tọ́lák bẹ́ẹ̀ ni àwọn bọ́lá kan wà bẹ́ẹ̀ kó o tó sọ lójú mẹ́ta máa lọ lóyún. ó ní kí n bá wá ní mo sọ ẹni pé kí n má bàa ṣiṣọ kí n dákẹ́ ó ní á gbé mi kọ́ bí aṣọ ni. ṣé mo pé aṣọ tá bá ti gbé kọ́ àti ti òdodo ó tún ti jẹ́ pé a ti fẹ́ jáde. kàtúntò ó ní ìpè bọ́dà olóyún tó bá ti lé olóyún kò tiẹ̀ mọ pé èèyàn ń bára ilé oníṣòro e kankan there are times tí ò sí kankan tó wà fẹ́ sọ̀rọ̀ láàyè but just because you want to kill the silence alùdọ́rọ̀ sílẹ̀ àhùnmù ẹ̀ máa wá pàtẹ́ just to kill the silence but gbogbo ẹ̀kọ́ lé yìí tí kì í bá ṣe pé òun fi ẹ̀sìn tó fẹ́ bí pé ó ti lè fẹ́ lọ́la rẹ̀ tó yìí ẹ̀dà tó ti yé àdúgbò ah, gàrí tuntun tẹ́lu kò ní bá ń sọ anything a máa jẹ́ pé pé àpèjúwe orí onáwà ní hadith eléyìí títí bá ṣèmi ni mo dá ọ̀rọ̀ sílẹ̀ kò ní sọ̀rọ̀ tí n bá dẹ̀ dọ́rọ̀ lẹ̀ á ó súnmọ́ kí n gba tọ́lák so kì í ṣọkùnrin rẹ. ìkẹrin olùgbòjì kàmílì tahama la xurhun wala qarun wala makhafa wala dáadáa nínú ìṣòro ọkọ ẹ olùṣọ́ orí ọkọ tèmi kàlẹ́yìn tahama ó dàbí alẹ́ nílùú kan tí wọ́n ń pè ní tahama kí ni alẹ́ tahama àwọn afárò ìpè tahama ìlú kan ni ẹ̀rọ pé nílẹ̀ yemen bó ṣe lè kí temperature rí lọ́sàn-án tó bó ṣe lè kó gbóná tó wọ́n ní tó bá dọ̀wọ́ alẹ́ ó máa ń wà mild òtútù ẹ̀rù ní rọra jù ooru ò ní sí ó ní bọ́kọ̀ tèmi ń ṣe é rè láhàrùn wàlà kì í ṣe ń tó le kókó jù kò dẹdẹ mẹdẹmẹdẹ kò ní wọlé kẹrù máa bà ẹ́ tó bá dẹ̀ máa sọ̀rọ̀ kò ní sọ débi tó ti máa sú ẹ tó ti yé ọlọ́run fi ìkẹrù rẹ̀ ó fi kí àwọn ọkùnrin kan alhamisa ìkarùn ó ní ọkọ tèmi ìmùdákọlá fẹhùdà wà ìmùkọrọjọ àfùdà wọlé ayé alu àmà ó lọkọ tèmi ó dàbí akọ màlúù ni tó bá wọlé bí ìgbà takọ màálùú wọlé ni wà in kharaj acid tó bá jáde kìnìún ló jáde o àwọn àfáà tu wọn ní nígbà tó léyìn describe ọkọ ẹ̀dẹ́ akọ màálùú kí ló gbà lérò ó yí àwọn tí wọ́n jọ ń sọ̀rọ̀ ṣáà pé lárúbáwá ni wọ́n àwọn dẹ̀ mọ ìṣesí ẹranko kọ̀ọ̀kan wọ́n ní ẹni tó fi jíjákọ màálùú ròyìn ọkọ ẹ̀ ó mì pé he is ever in mood tó bá ti wọlé kò sí kó má fẹ́ lẹ́hà wọnú yàrá tó ti lè sè always ara ẹ̀ máa ń wà lọ́nà kì í ṣèròyìn bú sí bọ́dà o àwa tọ́lọ́run bá fún nírú àwọn ọkùnrin yẹn ká dúpẹ́ fọlọ́run ọba wọláì ìfù ẹni bá kọ̀ wá sí pé wàhálà yẹn fẹ́ pọ̀ jù tó ti yé à àwọn àfa àgbọ̀nsọ wọn ní kì í ṣe àlébù wọ́n sọ pọ́kùnrin ń dìmáà jù kì í ṣàdébù oríire ni. sísà tọ́lọ́run bá wá pín sínú ibẹ̀ yẹn bóyá kó kàn advice ọkọ ẹ̀ pé kó jẹ́ káwọn pé méjì àbí jù bẹ́ẹ̀ lọ bọ́ kì í ṣe àlébù lára ọkùnrin bẹ́ẹ̀ ni. ó ní wọ in harrod acid tó bá tí wọ́n jáde kúrò lé a kìnìún ni wọ́n tú wọ́n ní kìnìún ò ní gbàgbàkúgbà ń ta tíyàwó ẹ̀ bá ń bá rìn àbí tí àbùkù kan bá fẹ́ kàn wọ́n níta ó rẹ́dì pé òun á fi ẹ̀mí òun sílẹ̀ láti ti aburú yẹn dànù. tó ti yé sìn ó wà very protective tó ti yé pé ìyẹn lọ ni arábìnrin tó ròyìn ọkọ ẹ̀. wọ́lá yẹ́s alu àmà àhìn. wẹ́l wọ́n tu sí méjì àwọn tó tu síbi tó dáa wọ́n lé léyìí kì í béèrè tó fi sílẹ̀ wúrú títí tí wọ́n tu tó dáa òun ni wípé kì í ṣe ọkùnrin tó máa wọ dédé tẹ́ máa sọ pé àbú a ní five hundred naira tá ní àá one fifty tí mo fi ń jẹta pé ọkẹ tí ìmọ̀tàn gàrí tẹ̀ sọ pé títọ́ yìí ebi just pass to fòrò rà pé kì í béèrè pé ibo ni ẹjẹ ti lédè táwọn bá ti béèrè fáwọn ní èdè nǹkan ojú ẹsẹ̀ ló máa ń nawọ́ ẹ̀ ọlọ́run gbogbo alẹ́ ní báyìí o kò sọ́kùnrin tí òòrùn kò rí bẹ́ẹ̀ o condition ló máa ń jẹ́ kọ́kùnrin bẹ́ẹ̀ àwọn tó wá tu síbi tí ò da ìyẹn ọ̀rọ̀ yìí wọ́n ní àìmọ́ abèrè tó fi sílẹ̀ ń lé negatively táwọn tù ní pé orí ń fún ẹlẹ́hà láàárọ̀ kò tó jáde tóun bá dé kò ní rántí bèrè pé báwo mú ṣé tó ti yé ọkùnrin ní bẹ́ẹ̀ ṣe dáadáa ni wọn làwọn kan ṣe ní rárá ìtumọ̀ táwọn fún òun náà ni pé ara ẹ máa ń wà lọ́nà all the time kìnìún sì ni tó bá di pé kó protect family ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni kò yáhó kì í tiẹ̀ fẹ́ béèrè pé ibo ni wọ́n jẹ ti lódó tí a ti máa fún wọn nínú. ẹnì kẹfà ẹ máa gbọ́ ó in akẹlẹ lọfà wà in sẹ́rẹ̀bà wà in ìtọ́jà àìsẹ́fà. ولا يولج الكف ليعلم الفتح <laughs> ó ní ọkọ tèmi tó bá fẹ́ jẹun ṣẹlẹ̀ pé kọ wa òun náà ni pé wọ́n bá gbóúnjẹ síwájú wa wájú ẹni ní ká ti bẹ̀rẹ̀ àìbẹ̀kọ́ ó lọ́kọ tòun máa ṣe pọ̀ káàkiri inú ibi tí ìtòwú bá wà ibẹ̀ ló máa mọ́wọ́ lọ. <laughs> ó ní tó bá wá gbé iṣẹ́ ohun tó fẹ́ lu sẹ́nu ẹ̀rí ìsàlẹ̀ kọ́ọ̀pù kó tó gbé kalẹ̀ tó ti lé àwọn àáfàá ní ó ń ròyìn ọkọ ẹ̀ lérò yẹn ni tó jẹ́ pé kò ní go table manners tó ti yé wọ́n ní ó wà it's more dainty pé téèyàn bá máa mú nǹkan ó máa mú ní díẹ̀díẹ̀ ju pé kó gbé ibi ẹni tó ń bẹ tí ń bẹbẹ ní desert lọ eléyìí wá ń ròyìn ẹ pé iṣẹ ọkọ tòun nìyẹn tó bá ti ṣe abọdẹnu báyìí tí kìnìún ò bá tán kò ní gbé kalẹ tọ́bádé gbóúnjẹ síwájú ẹ̀ gbogbo inú abọ́ ẹ̀ ló máa fọwọ́ pa káàkiri tó ti yé ó ní ìwọ ìlú pọjà ó tún wá ní badmana kan tó bá fẹ́ sùn even tí ń bá wà lórí bẹ́ẹ̀d tóun bá ti ń gorí bẹ́ẹ̀d báyìí ó máa yí sọ borí ọkùnrin tó borí bẹ́ẹ̀ tó ń ṣọ̀gbìnrin action will expect ó ní kódà kì í tiẹ̀ mọ wọ́n débi kó tiẹ̀ mọ báwọn condition tó ń wà. àmì ọlọ́ọ̀hún àwọn ọkùnrin kan rí bẹ́ẹ̀ àwọn obìnrin kan náà rí bẹ́ẹ̀ i'm telling you frankly àwọn obìnrin kan náà rí bẹ́ẹ̀. aṣọ téèyàn máa wọ̀ for bedtime ó gbọ́dọ̀ yàtọ̀ sáṣọ tó wọ́n ń wọ̀ láti ṣiṣẹ́ ilé. Bébìrì fẹ́ lọ sùn kó wá lọ tight jeans. A máa bẹ̀rẹ̀ pé kí ni relationship tight jeans pẹ̀lú bed tí òṣèlú tó ń dá sùn. Ṣé mo pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé ìdìgbà tá a bá fẹnu sọ ó máa ń pẹ ọkùnrin jáde. Tó wà kí ìjọkọ̀ yín pé ó ń dìgbọ́nkú gbọ́nkú ó ń ṣe gbá ìyẹn náà fẹ́ lọ sùn ìgbà ńlá rẹ bíi pants mẹ́ta pọ̀ ó wá ti tight jeans lé wọ́n láì tó bá ń di àlùdálẹ́gbẹ́ tó ara àwọn ẹ̀kọ́ èrè wọ́n ní kánú night wear tó máa wà enticing fọkùnrin ó máa ṣe kò ní í ṣe ìwọ̀ṣẹ̀ nǹkan tọ́lọ̀ ní kò ṣe ara pé à ń múra fún bí wọ́n ṣe ní ká múra fún in every situation lélẹ́yìn gbọ́dọ̀ lè ní èèmọ́ á lè mọ̀ sí like mọ̀ sí like náà yẹn ìjọ tó ń bá feel like. nínú wa fẹ́ ṣe nǹkan tó lè kó máa pe ọkùnrin ẹni ọkùnrin dẹ̀ ti lọ jìnnà ó ti wà yìí pé náà máa switch off so n switch on a ní kò sí náírà ni so àwọn ẹ̀kọ́ yìí arábìnrin ìjọ ká ikú bí wa pé àlébìnrin wà lára ọkọ tòun kọ́lọ̀ má jẹ́ káwọn ọkọ ti wá keje ó ní tí tòun ó ní إن داء له داء شجك أو سلك شجك أو سلك أو جمع كل لك orí tábà lèèyàn gbọ̀ láyé yìí ọkùnrin ni wọ́n ń describe wọn gbogbo ń tẹ́ bá mọ̀ lálébù àtàrùn àrò ọkùnrin ló pé fún àwọn ti jọ búra pé àwọn òní fìfọwọ́ pamọ́ now ó ní tó bá bẹ́ẹ̀ díì tí ò bá pa ẹ́ lára á dẹ̀ máa fọ àbí kó ló fún kókó méjèèjì papọ̀ fún wọn wọláhì wọláhì téèyàn bá jẹ́ àfa tó máa ń bá àwọn èèyàn dá sí family matters á rí àwọn ọkùnrin kan tó jẹ́ pé description wọn kò yàtọ̀ sí ní. bó ṣe ń bú bàbá àyàwó náà máa bú ìyá àyàwó tọmọ wọn bá ṣe àwọn níbi mọ́lẹ̀ náà ṣe ṣe tó ti kó ìlú ọkọ nìyẹn. ilé ẹ ẹ máa rò párò sọnù ó ń ṣẹlẹ̀ but ọkùnrin nìkan kọ́ o sísà náà ilé náà fún lóṣù ó lóun ní àtìyá tiẹ̀ náà bóun náà ṣe rí rẹ̀ àwọn máa ń sọ pé à ẹni méjì ò gbọdọ̀ lò mùgọ̀ tí wọ́n bá ti mọ orí èsì yẹn láti fi pé ní ìkókó yọ́dọ̀dọ̀ ṣe ìsìn náà of course àkóní yìí alóun náà dátò ìpadà á dẹ̀ tí ẹ̀ tá wá kó sílẹ̀ lórí àtúgbà tó ń jù nínú tiẹ̀ ni so ń ṣe tó ti yé ìkẹsàn-án eléyìí rè wọ́n kọ́ ẹ̀ ó ní alimẹ́sìmẹ́sì arnab wọ́n rí ríṣù zarnab arnab òun ni ehoro ẹni bá mọ ehoro inú ara ehoro ó máa ń dọ́nu èyí lè fọ́ pa ehoro lára kó lọ́wọ́ nǹkan kankan ó smooth zarnab plant kan nílẹ̀ lárúbáwá ó ní òórùn aládìídò ó lé ọkọ̀ tó bá fọwọ́ pààyàn lára ó jẹ́ǹtù nígbà téèyàn fọwọ́ pa ara ehoro ó ní bẹ́ẹ̀ fún ni ó dọ̀ ara ẹ̀ ó dàbí tùràrí ehm, ewé vernab which means brother tó máa ń take care personal hygiene mi àti kékeré láti láti fìyẹn pa àwọn ọmọ wa lágbájá kẹ ẹ tó sùn pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe ló pa látàárọ̀ yìí ẹ lọ́wọ́ tẹ́ ẹ bá múra ẹnu perfume súnmọ́ òjíṣẹ́ ńlá ni ẹ má wò páwọn ọmọ àdúgbò ń ṣe àwa fẹ́ káwọn ọmọ wa kán kẹ́kọ̀ọ́ yìí kó má jẹ́ dádì yáṣẹ́ máa paripẹ́ ẹlẹ́hà aṣọ ọmọ yìí tó pààrọ̀ òun ló máa ń kọ́ ọmọ ẹ̀ dàgbà táwọn kan tẹ̀ fi kórira alùfún náà tó bá ti dárúkọ wọn náà alùfún máa ń dọ̀tí. wọ́n bẹ̀rẹ̀ àwọn kan tí wọ́n ń pè ní alùfún tí wọ́n lè jẹ́ alùfún wọ́n lè má jẹ́ alùfún òdòdó àwọn ló fi ń yí òdòdó wa tó ọ̀dọ̀ àwọn èèyàn ló ti máa ń lọ́wọ́ wípé kókòrò wà tó lò fún ọ personal minds kó sọ̀rọ̀ kí ó bẹ̀ lọ minds káṣọ ẹ̀ kì í ṣe dandan kó jáṣọ tuntun ṣùgbọ́n kó neat kó smart lára tá a bá fi kọ́ àwọn ọmọ wa láti ìgbà tó ti ń bẹ́rù òun náà ló máa bá wọn dàgbà ọmọ tó jẹ́ pé ń bọ̀ kò láìpẹ́ kó change lálẹ́ ọjọ́ tó bá ṣẹlẹ̀ káà àti àwọn ìbáṣẹ̀rẹ̀ máa kọ́ ọ tíyàwó ẹ̀ bá dẹ̀ máa kọ́ ó lè má sọ lọ́rọ̀ o a máa nírú tó ń rò nípa ẹ̀yìn tẹ́jọ́ ìyá ẹ̀ pé ẹ ọ̀sẹ̀ kan tó yẹ ẹ̀ tó kọ́. ìkẹfọ́ mu ó ní zéjì rafi olùmad ọ̀rùn olùmùjád azim olùmad nínú nàd ó tèmi rafi olùmad. ileta ndị bụ ilé dàdàrà ní mighty house àpèjúwe bọ́lá ń ṣe kí ọkọ̀ tó tó jẹ́ ọlọ́lá mansion e. E, akọni tí wọ́n dẹ̀ jẹ́ ọlọ́lá tó jọjú ni wọ́n máa ń ní. àbúrò romad ó ní eérú àdògbò ọkọ yìí a máa yìí. tó rí tó da kí láì ṣe ń bẹ̀ àbáná rẹpẹtẹ ń bẹ̀ àbí wọ́n ní kí lárúbáwá bá sọ pé eré àgbẹ̀gàn lágbájá máa ga sókè ó túmọ̀ they are always cooking àwọn dáná gbogbo ìgbà kí ló wọn máa sábà gbàlejò ó ní fún ọkọ òun ọlọ́lá ni ilé ọlá ni ilé tó ń gbé báwo ni ìjọba ìjọ kan bẹ́ẹ̀ làwọn ń ṣèṣinú àlùbẹ́ẹ̀tì. kọ̀ríbù bẹ́tì mi náà náà kódà ilé wa di kílọ̀bù. àwọn èèyàn kan pé lọ nínú ìdó kì í gbogbo tọkọ gbàlejò wọn lé nù. tálejò gbadé lọ́la ó máa rojú lọ kì í ṣèwà tó ọba. ṣe ńgbà tá à ń sọ wípé purpose náà. tó tá a bá ń gbélé tó wá lóun gbàlejò ẹ̀dá kan bá mi pèpè ìjẹ fún wọn tó ní láti máa dọ̀bálẹ̀ kó mú tó yẹ. àwọn agbèrò pé kí wọ́n láǹfààní pé wà ní torítọ́ náà ọba kì í ṣe pé ní pẹ́ ló lápò oyún láti fi oúnjẹ. yours is just to enter the kitchen to prepare pepper soup. but there are brothers pé complain wọn ni pé táwọn bá ní kó báwọn tọ́jú àwọn àlejò bí ìgbà tó gbẹ̀rẹ̀ alóhùn tó ti dùn ún ni. so ẹ kí ló bá ń bájà mi wá nítorí tọ́lá kó mọ̀ pé ìdùnnú. àlàáṣọ̀rọ̀ obìnrin kẹwàá ó ní ọkọ tèmi òun ni malik rọmọ malik palonjẹ malik ẹjẹ ìròyìn malik fún yín. ó ní lẹ́nu ibrahim tafirat almubarak kọlu láti mufari ọkọ mi ní agbo ràpẹ́lú tó jẹ́ pé èyí tó pọ̀ jù ní ràpẹ́lú yìí ìkúnlẹ̀ ni wọ́n máa ń wà wọn kì í sì ráyè jẹ káàkiri tó nǹkan. àwọn ràkúnmí ti wá mọ nǹkan kan o tí wọn bá ti gbé ohun àlejò wọn mọ pé jẹ ọkọ àwọn ti tó. tí ọ̀nà bí ó generous débi pé àlejò ló bá kó má rí kí wọn lọ pàkún náà àwọn ràkúnmí yẹn. olùsọ táwọn ràkúnmí náà bá ti ń gbé ohun àlejò pé tó ìsọ̀rọ̀ náà ló kú ọ̀pẹ̀ kan náà wọn lọ nìyẹn. naam alhaadi ashra the last obìnrin tí ó jẹ́ orúkọ tiẹ̀ ní olu vera òun gbọ́ngbọ́n làwọn afá máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ júwe hadith yìí torí ọ̀rọ̀ láti ọ̀rọ̀ tiẹ̀ ní aisha wa ló ń fasáì tán nábì fi tó fi fèsì tó pọ̀ aisha ní olu vera sọ báyìí ó ní zéjì abu vera sọmá abu ó ní ọkọ tèmi àbúzọ́rà kí ni àbúzọ́rà tá a là àbúzọ́rà. àbúzọ́rà lẹ́yìn tó ra ya rí ìsinmi létí òun dáadáa ni pé ó máa ń tọ́jú òun èyí bí wọ́n bá ti rí àwọn èyí ló sọ èyí di onígbà gidi ṣọ̀ǹdọ́. wọ́n mọ́lá ẹnu iṣẹ́ mi àbùdí pẹ́lú ń dé báyìí tó kúrò nínú wa ẹran tẹ́ ẹ̀rú lápá mi yìí àbúrúfẹ́rẹ́ ló fi síbẹ̀ pàtó ìpínkínni ó ń provide jíjẹ nínú fáwọn lásìkò. وبجحني فبجحت فبجحت إلى نفسي أبو الزرع يتفقه على رمي في ملتي أفر في ملتي ọ̀rọ̀ àpọ́nlé ní máa bá mi sọ débi pé èmi náà ń fojú alápàlẹ́ lura mi nǹkan tá à ń sọ gan nìyẹn pé even tí ẹ bá fẹ́ kọ̀rẹ́ ìtara alẹ́ ẹni ó yá wọlé ní ṣé o sì pé ìṣòro gbogbo eléyìí èèyàn ní expect kí èèyàn gbẹrẹ ní brọ́dà gbogbo ẹ̀ là ń gbọ́ àpapọ̀ orí bí lórí ẹ̀rọ bíbá yìí gbogbo ẹ̀ pátá wọ̀ láì tí ọba bá èèyàn dá sọ̀rọ̀ à ń gbọ́ táwọn míì bá ṣe níbi káàsì ń níbi tí wọ́n bá tún ti ń rojọ́ ẹ̀tún máa gbọ́ láńgbèjà gan-an lẹ́nu bọ́ọ̀rà mi tó fi jẹ́ pé fún ìfẹ́ ìbá máa rántí pé iṣẹ́ ọlọ́run lòún jẹ́ wẹ̀láhùn tẹ́lẹ̀mí bá ń bọ̀ gan á ní kó kó wá dìgbà but èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé tọ́lọ́run lòún. so èèyàn máa ní sùúrù náà ni ó ní tó bá ń bóun sọ̀rọ̀ ọ̀rọ̀ àpọ́nlé ló وضربني في آل هنيمة بشق فجعلني في آل شهيم وأطيت ودائف وملق ومن ذا قواسني إنه تلك الاتفاني قواسني في جتجتي أبي معلومة أبي رقمنا أجيو ولنكا ينفي أطول سنولا فعنده أقوم فلا أقبح وأرقد فأتخبح ó ní lọ́dọ̀ zara ni mo ti mọ̀ pé àṣebìnrin ni máa sọ̀rọ̀ ká má ní kó bẹ́ni sọ̀rọ̀ tó ń bọ́ ó ní lẹ́ẹ̀ ni mo ti mọ̀ pé àṣebìnrin lè sùn dìgbà tó irú bá dá lójú ẹ̀kú tó dìde àwọn àfáàn túmọ̀ ẹ̀ lóyún kì í ṣe pé ń fọ̀ lọ́kọ́ wa wọn lárábìnrin yìí ń fi irú ọlá tọkọ òun pòun sí pé housemaid gan ló ń ṣiṣẹ́ tóun bá sùn tóun bá fẹ́ jí sí táwọn tó rìn kò sí nǹkan tó dùn lọ́wọ́. ọmọ ọmọ ọkọ ni mo ròyìn ní tó wá ròyìn ìyá ìyá ọkọ mi. ọkọ mu ha rọ̀dá àhùn lọ́bẹ̀ ètò ha sàṣà. ó ní ẹ àpótí aṣọ ìyá ọkọ mi sí ẹ ìyá ابن ابي زرع فمبن ابي زرع ọkọ tó fẹ́ ó ní àwọn ọmọ mìíràn tó jẹ́ pé obìnrin míì ló bí ló bí wọn fún un ó ní ọmọ àbúzọ́rọ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ̀lé mọ̀ tóbìnrin bá wọlé ọkọ tó bá bá ọmọ míì níbẹ̀ wọn a máa sábà rojú táwọn ọmọ yẹn ni tó bá jẹ́ pé mo tiẹ̀ ló fẹ́ tó tí wàhálà ẹ̀ pé ní ọ̀dọ́gbọ̀n ó lè ṣèfaradà ṣùgbọ́n tọ́mọ ọlọ́run bá ń lé wàhálà márùn-ún péré a ló ti sún òun o ó ti sún òun ìlera kó torí ọmọ ọlọ́mọ kan o. ìgbà tárábìnrin fẹ́rẹ̀ èèyàn máa bú zara ó ní kò ní wàhálà kankan ibùsùn ẹ̀ pẹ́lẹ́ńjẹ́ báyìí ni àwọn àfààní tó bùsùn ọmọ yẹn rí pẹ́lẹ́ńjẹ́ ni pé kò ní hẹ́dù kankan tó ń fún yìí. ó ló ń jẹ díẹ̀ tí wá tó apá ewúrẹ́ kékeré nìkan ti mú un àti pèpè oúnjẹ fún un kò ní òun ní òògùn tóbìnrin bá tún lè wọ ọmọ ọkọ ẹ̀ báyìí ẹni rẹ lòun náà torí tó bá jóbi ní lèyìn ṣe ló máa wù wàhálà tó ẹ̀mí ẹ̀ kí ẹ̀mí ẹ̀ ò ní fẹ́ tọmọ ọlọ́mọ nípa tiẹ̀ ó máa dàbẹ́ ní gbogbo wàhálà yín ló pé sára ọmọ yẹn ni. ó ní ọmọ obìnrin àbúzárà náà wá ń kọ́ ọmọkùnrin lòun rìn yìí ó ní sọ ọmọbìnrin ẹ̀ tó rẹ àbí ha wọ́n tó rẹ ènìyàn ha ó bèrè fún mi bá ń rẹ kì í kọ ọ̀rọ̀ tí bàbá àgbéyẹ ẹ̀ lẹ́nu. lẹ́yìn ìfà ìhà ẹtí wá rọmọbìnrin náà sí ó kún aṣọ ẹ̀ ni kì í ṣe ọ̀pẹ́lẹ́ńdẹ́ táṣọ ń ṣù lọ́rùn ẹ̀. ó ní jáde ti abùzọ́rà lẹ́yìn tó ròyìn ọkọ ó ròyìn ọkọ ó ròyìn àwọn ọmọ ọkọ ọlọ́kùnrin àti ó ní kódà housemaid wọn gan án ah, ó ní good man kì jà wá lólè ọ̀rọ̀ àṣírí tó bá gbọ́ tá a sọ kì fọ́n bí àbúgbẹ́rẹ̀ ṣe wá dá tó yìí ohun tó fi parí ẹ̀ ni pé ó jáde lọ́jọ́ kan ó wá rí arábìnrin kan tẹ́lẹ̀ ń lọ lójú ó ní àbúgbẹ́rẹ̀ wá búgbẹ́rẹ̀ wá kọ̀ mí sílẹ̀ ó fi arábìnrin náà ó lóun náà wá fẹ́ ọkọ mi ọkọ tó ń wá fẹ́ yìí òun náà lọ́rọ̀ bó tilẹ̀ jẹ́ pé kò tó ti ń torí times tọkọ yìí bá wá ṣe nǹkan tí ọlọ́run ní kíkọ́ ẹ̀ka tó bẹ̀ ń gbìyànjú. àwọn ó dàbí ẹni tí ó máa ń ra àpẹẹrẹ fìfúnni fún ìyàwó tẹ́lẹ̀. wọ́n á bọ́ sílẹ̀ ìyẹn máa ń ra bíra jẹ̀ríkà. onídìrí ìyàwó ẹ̀ jẹ̀ríkà rà sílẹ̀ yẹn tó bá ṣe nǹkan tó máa ṣe mú ẹ̀ ó tó lè bùn ọ́ sí owó. lọ àní àdúgbò nípa ló fi sọ ó ń tó ń ké fún òun òun mọ̀ pé ó máa báyìí kó tó fowó sọ fún mi. ó mú ìgbàlè mi tó ń bá gbogbo ọ̀tọ̀ pátápátá ó ní kò tí ì kúrò abẹ́ pé. lọ́kọ̀ tó ń fẹ́ sì kejì yìí bó ṣe ń gbìyànjú pé tó ní gbogbo nǹkan tó ṣe débi tó fi ń ní tó bá ṣẹ́kù kóhun tó fi ránṣẹ́ sí fámìlì òun ó ní kò tí ì kun abọ́ kan nílé àbúzárà tó ti kúrò. àwọn àfa wa ni àṣé kì í ṣe gbogbo obìnrin ló jẹ́ pé tó bá kúrò nílé ọkọ kò ní máa níran ọkọ yẹn sí dáadáa pé arábìnrin ìtọ́jú ti pé àbúzárà akọ̀ ó yẹ kẹ́mi ẹ̀ gbòòrò ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ó fi dáadáa rò yẹn torí pé ọkùnrin yẹn níwà re ọlọ́run dẹ̀ tó ohun tó mú kọ́ arábìnrin yìí fi bí torí ti pé wọ́n kọ́ láláì rò mi ẹnu ẹ̀kọ́ pọ̀ ní àdéhùn yìí ṣùgbọ́n a lè má ráyè láti gbọ́n ní bérébéré màá lọ wa di aisha ó ní. nígbà tí ìwà ọ̀sẹ̀ olóhùn òjíṣẹ́ ńlá tẹ́tí ẹwọ bí tẹ̀yìn ṣe gùn tó ẹ wá ìmájì kó jẹ́ pé ẹni tó pa á lákọ̀ọ́kọ́ gan ló ń pa á kò tó ní yá àwa tó gé kúkù fún kúkù kúre òun tún máa fi àwọn details kó lóríṣiríṣi nígbà nǹkan báyìí nǹkan báyìí wá ṣẹlẹ̀ àwọn èèyàn wá rí àpò báyìí but tó ń ti bá ṣe àbúrò ìjẹ́ tó ẹ̀rọ táìmù tó gbà wá kó wá jẹ́ pé òjíṣẹ́ ńlá tó lọ́wọ́ bá rán pé kó fẹ̀sì tó ṣe gbogbo àgbá ńlá yìí. lóbìnrin kan ò wá rí nǹkan tó máa sọ irú ilé ìlú wọn sọ létí ẹ̀ ó dẹ̀ dákẹ́ òun ní sùn. òun rẹ́ pé ó mú ṣé o ti sọ̀rọ̀ tán ọ̀nà mípọ̀ o ṣé ti yé ó yẹ kí n ti wà ní mítì ẹgbẹ́ ìsìn ó yẹ kí n ti wà ní business meeting. so àwọn ẹ̀kọ́ yìí ànábìtì kọ wa ni pé afẹ́kọ̀kùnrin kó wà patient and understanding pẹ̀lú obìnrin ìgbà tó wá sọ tán àbẹ́sẹ̀ wa ni ẹ̀rọ gbogbo àwọn tí wọ́n ròyìn yìí àbílẹ̀ àwọn mọ́kànlá yẹn tá a lẹ̀ yúrò pé wọ́n ròyìn dájú àbúzọ́rà àmọ́tòrò àbúrò àìsà lọ́dọ̀ àwọn àfa àkànwọ́ ní bèèrè ni lọ́dọ̀ àwọn àkànwọ́ ní bèèrè ni ó ní kúntùlọ́kì ka àbúzọ́rà yìí ní ọmọ zọ́rà wọ àìsà ṣé mi náà rí fún ọ. Babu zara ìṣòro fún omi zara àbí ẹwà gbọ́n tí aisha náà fi dáhùn. ìyẹn pé náà mọ́kànlá tó rẹ̀ yìí ẹnì kan tó dàbẹ̀ ni pé ìyàwó ẹ̀ fi dáadáa rẹ̀ yìí jù òun ni àbú zara sẹ́mi náà jọ àbú zara wọn ní aisha wa dáhùn pé wọ́n àbú zara pé ni àbú zara lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lòjíṣẹ́ lọ́wọ́ ọba tó mú mi pé gbogbo dáadáa tí ó mú zara fi ròyìn àbú zara yìí òun dúpẹ́ pé ọkọ òun tó lé tó jù bẹ́ẹ̀ lọ. even though anabi lè má lówó tó bá ṣe ròyìn àbú zara ṣùgbọ́n ní wàárí tó ju yín lọ. but the bottom line is this gbogbo nǹkan tá à ń pè ní wàárí báwo la ṣe máa báwọn èèyàn lò báwo la ṣe máa mú sùúrù fún àìṣedéédéé wọn báwo la ṣe máa mọ when to lis ten when to talk èèyàn kì í dédé he níjọ́ tó bá ṣe nìka wọ́n máa ń kó wa láwọn ẹ̀kọ́ kan lójú agbo nìka ìṣẹ́jú èèyàn fi ń sọ̀rọ̀ pátápátá ẹ̀fọ́ sí mi kò kọ́yàn ní nǹkan kan ká má ṣàìṣe lẹ́tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó yẹ ká kó tí wọ́n á ní ṣéèkì máa ṣe lẹ́tọ̀ fún wa tó bá fi máa ṣe wákàtí kan á ti ṣe ní so ẹ̀kọ́ tó pọ̀ jù nípa báwo ènìyàn ṣe máa bá obìnrin rí lé àti kékeré ní ẹ̀ka ti máa fi kọ́ àwọn ọmọ wa so táwọn ọmọ yìí bá fi ń dàgbà ó di ojúṣe fún yín ẹ̀yìn tẹ́jọ́ ìyá fún ọ pé àwọn nǹkan wọ̀nyí witness bí ẹ̀ ṣe ń bá yẹn sọ̀rọ̀ kéèyàn ṣe mistake kó mọ pé ẹ kéèyàn apologize àti kékeré ní kẹ́ máa ti kọ́ wọn kí ni ni wọ́n bá ti àbúrò ẹ̀ mọ́lẹ̀ tí a bá ní abọ̀rọ̀ alágbẹ́gbẹ́ tó mọ́lá ní ojú ẹ̀fọ́ ìṣekú rẹ̀ náà àti bẹ́ẹ̀ ni kẹ́tì kọ̀rọ̀ pé pé téèyàn bá ṣe ni pé kó pọ̀ ju pé kọ́kùnrin sọ pé sọ́ọ̀rọ̀ ẹlẹ́hà kó pọ̀ jù bọ́dà mi ò lè sọ ọ́ nípa pé kò rẹ́kọ̀ọ́ ẹ̀ láti ilẹ̀ ni. sọ ní bá bá rí bọ́dà bẹ́ẹ̀ pàdé wọ́n ló ti há kúránì tán ó ti fẹ́ gbé gbogbo àdìsí rù irun gbẹ̀gbẹ̀rẹ́ ní fífa tẹ̀lé a máa expect tó bá délé tó bá rí ìdàkejì ẹ̀ ó lè máa sọ pé ah, àwọn àfa yẹn they are not good to do it. àwọn máa ń sọ wípé ẹni tó bá jẹ́ pé ìrẹ̀lẹ́ òun náà dédé lókè ní tán ó lè máa gbìyànjú láti jẹ́ ní ire gbogbo ẹ̀kọ́ yìí kọ́ ló ṣe é kọ́ tán lójúmọ́ kan a máa jẹ́ kó ṣe ìfúnra wa ni. bó ṣe pé ọ̀pọ̀ ẹ̀kọ́ tó yẹ kẹ́yìn náà ti kọ́ láti kékeré. ẹ̀yin náà ṣe nǹkan mi nù ẹ̀ ni bẹ́ẹ̀ ni kí wọ́n náà rí bẹ́ẹ̀ yóò ṣe perfect làwọn náà perfect tó kájọ máa kọ́ra wa kájọ máa pera wa síbi tá a ti máa kọ́ àwọn ẹ̀kọ́ yìí so um, màá fẹ́ dánu dúró bí tó bá di kọ́mẹ́lì lẹ́sìn lẹ́sìn tó dẹ̀ máa jẹ́ ìkúnlẹ́wọ́ fún un láti ọ̀dọ́ ọlọ́run ọba. láti lè láǹfààní àti gba questions wa exhaustively màá dánu dúró lórí àwọn hadith márùn tí a kà lónìí kọ́lọ̀ ń fún alágbèéyé ìdìbò ṣe ṣàlàyé ẹ̀ lọ. more of questions. Um, Umu, question kúrò mọ́wà. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá wá ní pákéjì àwọn nǹkan tá a sọ tí ẹni máìkì láti pè nọ́mbà. seven eight nine mi ò kọ. sọ́tò ìbẹ̀rù. sọ́tò ìbẹ̀rù. gbára tó mọ̀ nọ́mbà kan fún wa wọ́n lè máa rántí àwọn táwọn fún nọ́mbà tó bá ní kọ́ńtàtì jẹ́. eight mo fẹ́ nìkan ní eight seven eight nine ten ẹ má lọ rí ẹ ṣẹṣẹ sòrò ẹ ṣe sòrò ṣé ti pín náírà fún ẹ náírà báyìí ẹ ní sòrò ṣá ó bàtà nọmba one nọmba two nọmba three four number five number six number seven number eight number nine So number nine rèé eh? ok sísè mi náà dùn ẹ̀yẹ́ mi sọ̀rọ̀ sọ̀gbọ́ number ten ok sísè ṣe ti bàbá yẹn tó fi ń dúró tó ti bàbá yẹn fi ń dúró tọ́ba ibi tí àwọn yẹn ti náwó ibi àti bí ìlú kò sẹ́ni bẹ̀rẹ̀ tó náwó lórí yẹn tó ti lé tí wọ́n sọ pé èèyàn tí ọ̀rí tí wọ́n mú látẹ̀yẹ̀ má dé tuntun náà bóyá common halkọ àbí a bá gba mẹ́wàá yìí tán a sì lè ní chance láti mú lẹ́yìn bẹ́ẹ̀ so number one question number one contribution wa oṣù tọ̀wọ̀ kan ẹ ti lè ní kó mú sóun ẹ̀kọ́. asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatuh na lórí ọ̀rọ̀ bèbí yẹn ni it's actually one opinion mi ò mọ̀ bóyá èmi ni mo rò pé bóyá ẹ̀ mẹ́sàn-án ẹ̀ ìyẹn ni pé wọ́n ní àwọn bèbí yẹn torí pé ìgbà tí wọ́n júwe ti aṣọ náà fi júwe sí pé bèbí tó wà allowed ni wọ́n bá fi aṣọ ṣe torí tá bá rí àwọn bèbí tó máa ń ṣe àwọn kan wà sọ pé in fact ẹ̀rọ pọ̀ mọ́ ni also bí èèyàn especially àwọn nǹkan tó ń pè ní bẹ́ẹ̀ àti bébì ó jẹ́ èèyàn tó jẹ́ pé ẹ ẹ tí ẹ̀mí fẹ́fẹ́ pé kò ń ṣe ọmọ tó wá ní pé nǹkan tó àwọn mùsùlùmí kan wà ní ti sọ pé wọ́n ń ṣe bèbí fún mùsùlùmí wọ́n máa ṣe pẹ̀lú aṣọ kò ní í lójú wọ́n máa jẹ́ kí ní ìní irun torí ọmọ tó bá fẹ́ kọ́ bọ́ ṣe ń ṣe irun yẹn gan ṣẹ̀ wọ́n máa fi rúùs wọ́n máa fi ṣe tó wá ní nǹkan tí ó lù tí hadith yẹn fi kọ́ wa ní pé bèbí tó wà aláìbí tán bá fi aṣọ ìṣètò pé ní gbogbo bèbí ẹ̀ tó sọ kò sí kankan tí ò jẹ́ pé kò ń ṣe aṣọ ló fi ṣe wà láwọn àná. wọn ò ní ṣojú sí i. àwọn tó ń ṣe yẹn ló kì í fojú sí i. òkè orílẹ̀ náà ò dárúkọ ojú wa ń bẹ̀ yóò sí ń bẹ̀ kò ń ṣe olórí bọ́tà mùsùlùmí tó ń ṣe yẹn ò fojú sí i ọkọ̀ bàjẹ́ wọn ní pé tọ́ tiẹ̀ wá fojú sí àwọn ojú tó aṣọ yẹn kò jòyàn rárá rárá kò sí bó ṣe fẹ́ confuse èèyàn ipò bóyá ọ̀nì bó lójú o bí o kò tiẹ̀ sí bó ṣe fẹ́ confuse pé èèyàn líle kò dàbí àlè wọn kò dàbí èrè in any form yóò àwọn mùsùlùmí ò fi ojú sí àwọn ìbọn náà máa ń ṣe àwọn aṣọ yẹn àwọn máa fi máa kọ́ lóde kọ́ máa fi ṣe ojú sí àwọn bèbí yẹn tẹ́ pé kò tẹ̀ ń ṣojú èèyàn ò ń ṣe mú èèyàn omú inú yẹn wá kàn ṣe rédè ẹni wá ṣe kọ́ ma ojú náà wá ṣe kọ́ ma wá ṣe kọ́ ma ìtàwọn òyìnbó máa ń ṣe nìyẹn bọ̀tá wọn mùsùlùmí wo tẹ̀ ń sí ìkọ̀kàn sí rárá. nínú àwọn ìpínlẹ̀ tí wọ́n wà lórí hadith ojú àwọn kan sọ pé tí ó bá jẹ́ bèbí tí ò ní fíjọ́ ní ojú tó fi yàtọ̀ sí human being wípé àwọn gbà wọlé mọ̀dọ̀mọ́sán sheikh abdulmuhsin al-abbas lóòótọ́ lóòótọ́ kan tí wọ́n sọ wípé ẹ̀gbọ́n sísá wa ṣe sọ yẹn pé additional condition ni pé kó jẹ́ aláṣọ torí pé aṣọ ni aisha ti ṣe tiẹ̀ yẹn tó túmọ̀ sí pé kí ẹgbẹ́ ń fún lẹ́gbàpọ̀ tó dìbò à ẹ máa ń rí àwọn sọ pé aṣọ pọ̀ tó pé aṣọ náà ṣe wọ́n mẹ́ṣọ̀ wípé àwọn kan ṣe sọ bíi dr abdulmuk nabab aláṣọ pé gbogbo ẹ̀ pátápátá àgádà kìbá àgá kì gbogbo ìgbàpọ̀ ó ní tó bá ti jẹ́ wọ́n ṣe oníṣe èèyàn ni to represent a living object the fact pé ó jáláṣọ kò jáláṣọ kò kí ìwọ̀ àwọn ẹni wọ́n sọ the food has been abrogated. ilé wa ń sìn but irú àwọn àfáà tó ń sọ wípé no it is allowed bí àlùbáni bí ayẹyẹ ní ìrọ̀pá kan gbọdọ̀ jẹ́ aláṣọ ní ìrọ̀pá kan yẹn fún un. however mo ní ìyàtọ̀ sọ wípé ká avoid as much as possible lọ́láhùn àlà ọ̀túnú bí wà ọ̀bá tó bá jẹ́ aláṣọ tuntun and especially tá a bá fi facial features. والله اعلم فجزاك الله خيرا any other contribution to question Number two. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè mi ni pé ẹni tó bá jẹ ẹni tó ń tó ń rán ṣọ̀pọ̀ tí àwọn dẹ̀ ti mọ̀ pé bóyá ó máa ṣọ́rán ó wá láwọn customers kan tó jẹ́ fún wọn kí ló ń jà bù. so ó wá ní pé kó take measurement ó wá sọ pé à òun ti mọ bóyá bíi lẹ́sẹ̀ bus pé bọ́ọ̀sì mi thirty six ni o but tẹ́yìn bá fẹ́ ṣe ẹ lè sọ pé ó má bàa tight kẹ́ ṣe ní thirty eight pé ẹ jẹ́ kó táìtò òkè ẹ̀ wá ṣe kó jẹ́ bíi thirty seven kó wá wọ̀ kó wá sọ pé à aṣọ yìí ṣò ó ṣòlù ẹ bá mi mu sí i ṣéyàn lè mú irú aṣọ bẹ́ẹ̀ yẹn àbí kí ẹ̀ sọ pé kó máa gbé e lọ. pé kó ba lè túbọ̀. kó lè túbọ̀ tá a kò dẹ̀ kí lo hijab ká lè sọ pé ó máa bò ó. kò sí nǹkan tó rọ̀ nínú pípẹ́ bá mi bẹ́ẹ̀ rízì ni wípé aṣọ tẹ bá rún yẹn kò sí nǹkan tó ṣe léèwọ̀ ju pé kó wọ̀ sábẹ́ kó wọ̀ ní ìlú. so decision pé òun ò ní wọ̀ ní ìlú wọn ọwọ́ oníkọ́ láti máa bèrè wọn títúrú. ibi tó bá jẹ́ muslim sister lórí kábà wọn sọ táṣọ yẹn bá tight a lè ṣe wá àfihàn wípé kó má wọ jáde bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ but pé ó ṣe jẹ́ pé nígbà tó wọ jáde kò wọ nǹkan ní ìlú àwọn akọ́lọ́lọ́ọ̀ máa di ẹni tó wọ̀ ọlọ́ọ̀ máa di so ìyẹn ń ṣe confront yìí lọ́rẹ̀ uh, kíní tó sọ pé àtẹni tó ràn àtẹni tó wọ̀ pé wọ́n máa ṣí ẹnu pé because ó ń ṣòwò ní ṣéèpù uh, ẹ̀. tàbí. not really sir. well ó lè jẹ́ extension hadith kan tó sọ pé ẹni tó fẹ́ ṣiṣẹ́ àtẹni tó ràn lọ́wọ́ láti ṣe wọ́n jọ máa pínyà ṣùgbọ́n iṣẹ́ ẹbí yẹn kò ní í jẹ́ nǹkan tá a ṣe tó ṣe é lò fún dáadáa tó ṣe é lò fún bí ẹgbẹ́ fún example. àwọn tó ń jìwọ́ àbí tó ń yìwọ́ lọ́fíìsì ṣe bí èrè wákàtí fi rí yín. kíláà tó lè yìwọ́ yín orí ẹ̀ láti pé nípa àkáǹtì ó yẹ bí ó ṣe máa cover tax àìdọ̀ ọ̀pọ̀ ni. but ẹni tó kọ́ ọlọ́pàá tó ń lò yẹn ń jẹ́ pé ń kọ́ ṣé àníyàn pé kò lè sinmi ìdílé kọ́ of course not. ṣé gbogbo nǹkan tó bá jẹ́ pé ó ṣe é lè ṣe dáadáa bó ṣe lè sídà kejì ẹ̀ àwa lè kọ́ ìmọ̀ ẹni tó mú síbi tó mú sọlọ́run máa gbé ṣé aṣọ tóbìnrin bá ní kó bá òun ó tight ó loose tailor kan ló máa wà question because aṣọ tó tight ṣe é rẹ̀ sábẹ́ kó dẹ̀ gbé nǹkan míì lọ tó clear but nǹkan tó bá jẹ́ pé kò síbi méjì tó lè lù sí obìnrin wa bá wọn sìn ó ní irú òun ìwé orí pé kúrú ẹ bá òun fi attachment sí tó ti lé text ti clear nípa attachment kódà tó wáyé attachment tó wá gbé ẹnìkọ́ọ̀bù ni ìyá ṣùgbọ́n ilé iṣẹ́ lè fi méjì irú ìyẹn làdíìsì yẹn bá rí ṣé question number. one. number. one any computer three. so ìgbà tó. okay okay ask. naam um, mo fẹ́ bèrè pé níbi ọ̀rọ̀ eré ṣíṣe pẹ̀lú. naam. mi a máa ń ágì lórí nǹkan kan èmi máa nǹkan ó something that is something bóyá títí lọ́dọ̀ ọkọ ó bá yàwó ìṣòro ni ó fi ń rìn ní kàkà. yí sílẹ̀ òun máa náà ń bá mi ṣeré ni tó ń bá mi máa ń fẹ́. mo àdúrà mo àdúrà pé nǹkan tó máa jẹ́rẹ́ ọ̀jọ́ nǹkan tẹ́ni méjèèjì ẹ̀ ń jẹ́ àgbèrè wọ́n lè jíṣẹ́ lálẹ́ kó máa fi orúkọ tí àwọn sàhábà bá lájù pè wá tuntun orúkọ bá rẹwà tẹ́ǹtà ti pè bá ẹ̀ kí ló kù àwọn ìyàwó ilé dá orúkọ ìyàn àbí bẹ́ẹ̀ kọ́ orúkọ yẹn lè rẹwà lọ́dọ̀ ìyàwó ni pé ní ilé afẹ́ kọ́kọ́ ló ní ìfẹ́ àbí àbúrò ọkọ ló ní ìfẹ́ torí pé ìyẹ̀ bàtà ló máa ń pè bẹ́ẹ̀ bọ̀tù ìyàwó rẹ̀ pé wọ́n pọn lé mi so tó bá ti lóun ìfẹ́ drop it so kí ni nǹkan bá àwàdà táwọn náà máa bá wọn ṣe ohun tá a máa fi bá wọn ṣàwọ kó jẹ́ nǹkan táwọn náà kọ́ má takò pé ọtí mọ́tò máa bá wọn ṣeré so wàá gba ilé mi ni rárá so you are correct táwọn méjèèjì fáìlì interesting ló máa tó jẹrọ. wọ́n claim however ipe kò sí ètò ètò ènìyàn fẹ́ báyọ̀ ṣe ìyá àjọ fit tiwọn. well lóbi ẹ̀yin náà subject àwọn elétò acceptable sí number four problem yẹn inshallah question number two. asalaamualeykum amtulayi wa rahmatulahi. number two ni wọ́n lọ ṣe mistake number pé mm-hmm. nọmba three nọmba three two. aleykum salaam wa rahmatulah. kóòtù ti fẹ́ bèrè nípa dùhán ni. naam. gbàgbé kí ni tán yẹn mo wá ń ṣe mo ń ṣe àdúkàrò mo wá. tòṣìṣẹ́ ẹ wá ní pé àárẹ̀ ẹ̀dùn fún pé ká tẹ́wọ́ ká ṣàdúrà. ọwọ́ sọ. kò tẹ̀ sí nǹkan tó ń jẹ́ àdúrà. báwo ni ẹgbẹ́ dáadáa. táàmù ti ṣàdúrà tó dé. ibi tó tẹ́wọ́ tó fi ẹ̀gbọ́wọ́ dé tòbí wọ́n rí fífi àbí ṣé nǹkan dáadáa. gbogbo nǹkan tó máa ń ṣe lẹ́yìn fẹ́rẹ́ bílà. ó wà nípa yìí máa ń ṣe. gbogbo àbúrò àtàdúrà tó máa ń ṣe ó máa ń ṣe silently ni wọn kì í lọ́wọ́ lẹ́yìn òun ẹlòmíì lè bá ṣàkíyèsí ẹ̀ eré à kẹrù akákẹ́rù tán ara bọ́ sókè kò ní ìpa àti ṣàdúrà bẹ̀tẹ̀rí pé wọ́n ní wọn ò rí kàmẹ́bì kẹrù tán kó máa ṣe bẹ́ẹ̀. a lè jọ máa rí pẹ̀lú ẹ̀kọ́ ní ìfọ̀tẹ̀ fún mi ládùúrà a lè tẹ́wọ́ ṣùgbọ́n tẹ̀lé orí yẹn àkíyèsí tó ń ṣe ni kí ló fà kí èkì ṣe àlọ́hùn àmà ṣùgbọ́n ṣe rí kankan tó jẹ́ ọ̀tá ẹ̀sìn tó tábàdá gbogbo ṣáájú yẹn pé àbábádà ló parọ́ tí díẹ̀ díẹ̀ bá ti ń bí generations tó ń bọ̀ wọn ò ní wá mojú lórí iṣẹ́ tànàbìyàn mọ́ àbádálẹ̀ yà wá rọ́pò original message láwọn mọ́ṣáláṣí kan bẹ̀ wá ń sìn pàápàá sínú bá ti dé mọ́ṣáláṣí wọn táwọn á ah, ẹni yìí fojú jẹlẹ̀ sábàáyà ìsìlẹ̀ tó tó bá ṣe àṣàlámà lókun tó bá ń ṣe àkàrì jẹ́ńpé wọn rẹ lójú wọn kò tí ì ṣàdúrà fáwọn tó bá wọn ní kíkálukú máa dá sí èso wọn ní àmọ́túndé o kí ló tún dúró nípa ṣàdúrà fún wa bẹ́ẹ̀ sì ni ẹni tó fi pàtàkì àdúrà mọ̀ wá òun òjíṣẹ́ ńlá kì í ṣe àdúrà àpapọ̀ pẹ̀lú àwọn jàmọ́ ẹ̀ ṣe kìíní yẹn ó lè strange but òdodo ní nǹkan tí sísá yẹn sọ kọ́lọ́ bá mi fún àtẹ̀yìn àti sísá yẹn lẹ́sàn-án rẹ̀ ṣé níta bá ń pera sákìyèsí báyìí táà máa retí pé ó gbẹ ó dìgbà tá a bá gbẹ lẹ́nu ìsítá àgbàdo táwọn ti àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan ọ̀tá tó mọ àtàbà ká so ẹ ṣe gbọ́ fún kọ́ṣọ̀ yẹn. sàmàlì kan kò tí ì pé. ok. ti wípé àdúrà yorùbá pé àtà àdúrà ká ṣe. òun náà là ń sọ hmm. ebi ebi dára tẹ kí ni tani a fẹ kẹ káyọ sókè nítorí pé ààrẹ kọlẹ pa ànágbè máa ń ṣe bẹẹ. okay ṣàdúrà yìí wà lọ́nà sànú mi o sànú àwọn ọmọ mi o. ẹ ń ṣe oníjà náà ni ẹ ń bá a ṣe ṣé kíká sókè gan ni wọn ń kọ gan àbí ṣíṣàdúrà. sókè ò dá pé. ẹ ìwé ọ̀hún ṣé ti lé tabata tabata òótọ́ àlè kíká lọ́sọ̀kè ni wọ́n ní àbánabí máa ń ṣe. ẹ ṣe sùúrù ẹgbọ́ ẹ dọ́pọ̀ náà bá sọ pé aláhùnmá ń tẹ̀sán wọ́n ń tẹ̀sán àbí aláhùnmá ẹ̀mí aláhùnmá wọ́n ṣe kúrúkà ṣé ìyẹn ń ṣàdúrà ni. ó ń ẹ̀ṣẹ̀ sí sùúrù ní àlẹ́yìn òru àwọn ìpamọ́ tó yìí wọ́n ti ẹ̀ sábú ìṣẹ̀ tí ò ń gbọ́ mi. àwọn àfẹ́ ìyá sọ pé ká ṣàdúrà lẹ́yìn òru tó bù wọ́n ní èyí tó dáa wà táwọn èyí tí àtẹ́bí ṣe iṣẹ́ àdúrà tí ilé rẹ̀ kò ní ká fi èdè abínibí ṣe é dé rẹ̀ kì í ṣe rẹ̀ tó ti yé wọ́n lè sọ pé ká fi àwọn àbùkọ́ ọ̀tá níbi máa ń ṣe yẹn ká nílé adájú ni wọ́n sọ pé ká fi èdè pápá ṣe é péjú rẹ̀ tó ti yé bọ̀ kíkáwọ́ sókè yẹn àmọ́ níṣẹ́ ẹ̀yin náà bá a kọ̀rọ̀ ti sísá pé àdúrà kan ló gé èèyàn kí káwọ́ sókè àbí ṣíṣe níjà náà ní ààrẹ mi fún. ó kí ẹ sà. alhamdulilayi. ẹ jọ tí ẹ ọ̀sán máa ń sá. tó bá jẹ́ àdúrà àárọ̀ àti ìrọ̀lẹ́. ìrọ̀lẹ́ ṣáàtà sì ní tìrọ̀lẹ́ ẹ̀ẹ́dẹ́ làásà rọ̀ àti ìrọ̀lẹ́. after my food ló súnmọ́. ẹjọ ẹni pé mike ṣe bàtà ó ń fò ìgbà tá a fẹ́ rà á èyí tó kárì rẹ̀ mo kọ́kọ́ ṣe bátìrì ní problem ẹ̀ ni bátìrì tuntun ló wà ní ẹ̀dá yìí ó rẹ̀ ṣe ń fèrè náà ó lè jẹ́ mike ó lè jẹ́ engine bẹ̀ tó súnmọ́ kó jẹ́ mike ju engine lọ wọ́n sọ fún akóló yìí ten thousand naira quality one nǹkan bíi thirty two or thirty three thousand naira so owó táwọn brothers ló ń ṣàjọ ń gbà yẹn nǹkan tó kárẹ̀ ẹ ẹ mọ̀ dídí ló ṣe ń sọ fún yín ó ti lè yín alihamudulilayi ọlọ́run á rọ̀ wá lọ́rọ̀ o ọlọ́run á rọ àwọn ọkọ̀ wa lọ́rọ̀ tá a bá rẹ̀ ń tó gbé one million naira tẹ́lẹ̀tẹ́ èrò ní kọfẹ̀ ó ti fún ọ lọ but nǹkan tá a nílò à manage rẹ̀ tó ti yé so ẹ bá a manage rẹ̀. Question number four. Bismillah. Sàmà aleykum sà. Aleykum salaam wa rahmatulah. Sọ́sà sẹ́yìn fẹ́ bẹ̀rẹ̀ mi nípa ipe tó bá eh, rí ẹgbẹ́ pé kò di dandan fún nípa ìlọ tọ́jú èèyàn fún. Nígbà tó ń sọ̀rọ̀ èèyàn fún bọ́ọ̀lù gbèsè ló pè tó bá pé ń yẹn kò ní ìyàmú. àwọn bọ́dà rẹ̀ ti gbọ́ ìkọ́ tó a jẹ́ pé àwọn náà wá fẹ́ sílé ẹ̀sìn nípa àwọn olórí iṣẹ́ òun ni mo ní kí n bò ẹ̀. láti tí wọ́n dẹ̀ níṣẹ́ lọ́wọ́ tó gbé lójú òkú òun ni mo ní ìgbé. ṣé gbogbo aládé fẹ́ sọ̀rọ̀ fún tàwa? wọ́n ní mo sọ wípé kì í ṣe ọ̀ràn kí bẹ́ẹ̀ rà tọ́jú ìyàwó ẹ̀ tí ara ò bá yá tí sísáré ò bá wá lóbìí àbí tí ò sọ́wọ́ lé wọn kò sí lọ́wọ́ wọn sísá ìbẹ̀ ní ṣe ń kọ́ tó tún fi láàbáyé kan bá ti wá sí àwọn nǹkan tí mo sọ yẹn ẹ máa rìkọ́ọ̀dù ẹ̀ sọ wípé bá rìkọ́ọ̀dù tẹ bá délé ẹ̀ tó tó àwọn èyí tẹ mọ̀ wípé olùkọ́ ọkọ̀ ló gbé ní àwọn nǹkan tí mo sọ yẹn ẹ̀ pílẹ̀ ọkọ̀ tó máa ń rojú wọlé tí ẹ̀ kì í rí mú ọmọ ẹ̀ ẹgbẹ́ tó gbẹ́rù kọ́ta sọ lónìí. oṣù bọ́tíṣẹ́rí ìrọ̀lù kọ́kọ́ àwọn ọgbọ́n máa ń rò pa báwọn kankan tí ẹ pé tó o bá kọ ṣọ́ọ̀tì dáadáa ọ̀tọ̀ ní nǹkan tó o máa lọ jẹ́ iṣẹ́ ó máa yàtọ̀ sí nǹkan tó mi sọ. irú nǹkan tó mi sọ ó bá pé a máa rí ẹ̀mí at least pé nǹkan tó mi sọ fẹ́ nìyẹn o. sàmúlò ló kùtà. àlọ́ wá sọ́kọ̀ ń jẹ wọ́n sọ fún mi sórí ẹgbẹ́ tó máa ń ní àìwé ọ̀rọ̀ táwọn olóògùn ń kọ́ èyí ni kọ́kọ́ mo sọ bọ̀ àìmọye àwọn mú lónìí à ó dẹ̀ ní bẹ́ẹ̀. a jọ pé ẹni tó sọ fún mi ọ tí wọ́n padà sí ìlú ni pé a máa mú àwọn opinions wá pé àwọn kan sọ báyìí àwọn kan sọ báyìí àá wá sọ ibi tá a rò wípé àwa tó sì fún un ẹni pé nígbà táwọn sọ̀rọ̀ bèbí náà kan sí ọkọ̀ tó rán wa lọ́wọ́ tó tún wà àwọn bẹ́ẹ̀ kọ́. àwọn wà rẹ̀ pé opinion yẹn pọ̀ even tá a bá sọ pé ah, a pè síbì kan opinion yẹn mọ ní báyìí àwọn kan tó sọ báyìí. so nígbà yẹn kan tí mo sọ mo ní àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin imam malik abu hanifa ahmed bin hanbal àti imam shafi'i wọn kò pé sísá bá ṣàárẹ̀ àwọn òrẹ́ èyí tó sọ pé kọ́kọ́ tọ́jú ẹ̀. wọ́n ní ṣùgbọ́n àwọn àkàn including àfáà tó lè kíra yìí ó ní òkúrò àwọn òun tẹ̀sán torí pé kí ni kò súnmọ́ ìbágbépọ̀ dáadáa káàfáà máa go sísá nígbà tó bá fẹ́ gbé bùkátà tára ò bá yá kó a dá padà sọ́dọ̀ àwọn òbí ẹ̀ kò sí ní ìbágbé dáadáa àti pé nínú oúnjẹ àtòògùn èrè ló pàtàkì jù. so àwọn àfáà bẹ̀rẹ̀ rí sọ ọ̀rọ̀ àwọn àfáà tẹ̀lẹ̀ rí àtúntẹ́ kó dànù. so a máa sọ pé pé wọ́n sọ báyìí o but àwọn kan tó sọ báyìí báyìí táwọn àfáà yìí sọ ó lè tẹ̀sẹ̀ ni ló sì síbẹ̀ ju nǹkan táwọn àfáà bẹ̀rẹ̀ rí ọ̀sẹ̀ lọ. so ìpínlẹ̀ wọn ni pé a rò pé ara ojú Wallahu. Question number five. Number five. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. One is that um, àgbáyé pé àwọn èèyàn ń ṣe street carnival nípa Christmas and other things. Bóyá èèyàn ní ọkọ tó yẹ pé bóyá tó bá wọ street àwọn uh, boys pọ̀ ń bẹ̀. So máa ń fún wọn lẹ́ńfílòpù so we are trying that pé kó máa gba envelope yẹn lọ́wọ́ wọn even táfà bá gbà gan wọn kò lè wábi jù sí pé àwa láwọn bọ́ ìdí ti pọ̀jùjáre jẹ́ ká fi wọ́n lẹ̀. but at the long run ṣáà ṣe wọlé kó máa pariwo afọ afọ ẹ̀rùn envelope wa dà kí ní kọ́ kí wọ́n máa padà fún wọn lóye pé àwọn láìbọ̀ ṣe aláàzà àwọn street. so kí ni kéèyàn ṣe fún kéèyàn yẹn then number two. yọ ọkọ tó yẹ pé nígbà tí bóyá ọlọ́nkárà pé ọkọ rẹ jẹ́ èèyàn nìkan bóyá ó fẹ́ ọkọ yẹn kan kò kí ń rílì demand bó wá wá rí pé bóyá ìyàwó ti pé méjì demand yẹn wá fẹ́ pọ̀ débi pé yọ ọkọ máa wá <laughs> ó ṣàbá ṣe àwọn ọkọ tó yẹ pé ó wọ̀ sá àwọn ìyàwó kódà ó ti fẹ́ pin àgbọn ṣùgbọ́n kọ̀ pé àwọn àwọn bẹ́ẹ̀ náà wá tírì mo gbọ́. ọmọ tó fẹ́ lọ́wọ́ yìí wọ́n ti mọ̀ pé ọkọ̀ ní máa dáhùn ìgbẹ́ ṣé ọmú kan ní lójú yẹn. ń sàgbàrà mi kí ìyàwó ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀. lágbára náà a tún máa lọ gbé kòkó kan ní ìdúró pẹ̀lú àrẹ ìgbà tó ló dà kọ́ yẹn ẹ̀ ṣáájú ṣé ẹ jẹ́ kí n dáhùn nọmba wá yẹn ṣe gbọ́ kí n dáhùn ti kánífà yẹn torí yẹn ló lọ lọ́wọ́ báyìí báyìí. bí ẹgbẹ́ dáadáa gbà kì í ṣe dáfí ṣùgbọ́n ṣe rí bí lè kan bẹ̀rẹ̀ a good manner. Ah, táàfà bá jẹ́ni tí ó ní àgbékalẹ̀ dáadáa ó lè rí bull out láláì ní bí ìjà pẹ̀lú àwọn boys yẹn nǹkan kan tó dá gbogbo ẹ̀mọ̀ láyé yìí pé táwọn àfa bá ṣàdúrà wọn máa ń gbowó àdúrà àìbẹ̀ẹ̀kọ́ ni àwọn àfa lọ wá nígbà yìí ó ti ṣẹlẹ̀ sómi several times ó ti ṣẹlẹ̀ láàárọ̀ yìí kò síjọ́ tí mo jáde street ni ṣe gbogbo dáná bẹ̀tí n bá ti débẹ̀ àwọn tó bá mi wọ mọ́tò wá láàárọ̀ yìí bí mo ṣe débẹ̀ àwọn bẹ́ẹ̀ yẹn bẹ̀rẹ̀ àfà àbádùn ọ̀lẹ̀ tó máa ṣe lónìí mo ní bẹ́ẹ̀ ni àdúrà yẹn pọ̀ jù nígbà tí mo bẹ̀ ṣe mo ní kó fi wá pè á sílẹ̀ of course àwọn ṣe mọ̀ tí n bá ti ń débẹ̀ àwọn bá ti máa ṣe àbá aládùn ọ̀dẹ tó bẹ̀ yìí ní ìlú ọjà á sọ̀rọ̀ eré gbèmí kan wọ̀ lọ́rùn àwọn arabia boys pé tìjàtìjà làwọn fi ń gbé lọ́wọ́ àwọn onímọ́tò tó bá dégì mọ́tò àfà ẹ fún ọ ní nǹkan màá ní àdúrà làfà máa ń ná àdúrà bẹ́ẹ̀ jó lọ ṣé bí àbá ṣe bá sọ̀rọ̀ ń gbà mí tá àfà bá ń bọ̀ tó ti ọ̀rọ̀ àpàdé ọ̀rọ̀ àánú kún ní lọ́wọ́ nǹkan kan kò ní ìkórè ojú ṣé ti yé kò sí bí bẹ́ẹ̀ ni eré abẹ́ ìṣẹ̀lẹ̀ kó le tó tó bá gbọ́ ẹ máa kírun wàlá ìgbìmọ̀ wọn máa rọ̀. tó bá ní àwọn àṣà à ń ná owó àdúrà là máa ń ná ẹ̀ dàgbà ẹ̀ darúgbó ẹ̀ ṣe oríire kí wọ́n tó máa tó ń ṣẹlẹ̀ wọ́n ti ń ṣe àmì ẹ wá fi kú ẹ máa kírun ẹ máa nǹkan táwọn àṣà máa ń ná rẹ̀ àwọn tó máa fi lówó àwọn èèyàn bọ̀ tí wọ́n kàn sọ fún ni pé ó ní láti ní ọ̀rọ̀ rẹ lẹ́nu pọ̀pọ̀ gbáńgílẹ̀ tó wọn máa sìn tó ti lé sìn ó fún wa lówó ọ̀rọ̀ ní tiwájú ọlọ́run ọba àmì ìdásí ṣùgbọ́n ká sọ̀rọ̀ ẹni tí ọ̀dọ̀ ní jẹ́rọ̀ tó máa ẹ̀ńkọ́rẹ́jì nǹkan tí wọ́n ń ṣe tó ti yé lẹ́nu ọlọ́pàá nàìjíríà bá ṣe wọ́n burú tó téèyàn bá lọ́rọ̀ ọ̀rọ̀ lẹ́nu wọ̀lá ò máa kíyàn sílẹ̀ several times ló pé tó bá dáyàn dúró ìlú tó bá ti lè rí pé àfáàrí lónìí bí ó ti ní nǹkan kan sí ìjọba àfáà á ní tẹ́bá ní bíbí ní fífà àní ìkàǹdó. torí èyí tó pọ̀ jù ní mẹ́tẹ́rì tó kórè àwọn wọ́n tó wáyé bẹ̀ ní bíbí ìbìrì tó àpè ní fífà kò ní yẹ̀wò ẹ̀wò àní ìkàǹdó. I have tried it kì í ṣàṣẹ́gun bẹ́ẹ̀ tán tó máa ṣe. ṣé èmi sì ní pé ọ̀pọ̀lọpọ̀ wa bẹ́ẹ̀ ṣe ń báyọ̀ sọ àlọ́. wọ́n ló ń sọ̀rọ̀ arákùnrin kan ìgbàtẹ́lẹ̀ yẹn wọlé ó ń sọ̀rọ̀ ìyẹn wọlé ìdìbò ànábì wa ṣe àyà sí. ìgbà tó wà lọ táìsà ni wọn surprise wọn kọ ẹni tó sọ̀rọ̀ ẹ̀ báyìí tó lu bí ni nítorí wọn rí bó ṣe bá sọ̀rọ̀ ànábì ni kò fẹ́ yí bí tó tó ẹni tó jẹ́ wípé à ń bẹ̀rù iṣẹ́ ibi ọwọ́ ẹ̀ tó jẹ́ pé torí iṣẹ́ ọwọ́ ẹ̀ tá à ń bẹ̀rù la ṣe máa pọ́ǹsì rárá fún un. ó túmọ̀ sí pé islam kọ́ mùsùlùmí islam kọ́ nǹkan mọ̀ sí pé iṣẹ́ ibi ló ń ṣe ó bẹ̀ ń múra iṣẹ́ ibi yẹn kọ́ sí ọ̀rọ̀ tó máa ṣe ológungun ká fi pàdé ẹ̀ ìyẹn ò tí ì jẹ́ ibi tó fẹ́ ṣe diplomacy lànà bèbí kọ́ wa ìyẹn ni kẹ́ bá ti ṣiṣẹ́ fàfà ṣókíà question number. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ọdúpẹ́ ọlọ́wọ́ bàrà ṣe ń lé ṣe bàbá kan rẹ̀ ṣe. Lórí obìnrin mọ́kànlá tí wọ́n ń fi àpèjúwe júwe wọn kan ọlọ́run bá wa fún ilé ìfowópamọ́ fún. àmì àtàwọn olóyè. nínú àwọn nǹkan tó ṣe ni ògòrò nǹkan tó máa ń da lórí mi. látara pé sísá ní ìlú máa ma bó ṣe ń gbé kùn ìṣòro okùnrin nínú ọgbọ́n náà ló máa ma bó ṣe ń gbé kùn ìṣòro. but nínú àwọn ìjókòó tí ẹ máa ń kó àwọn afá wa ẹ̀yin náà ló máa máa bá wa pè wọ́n sákìsì. tọ́kùnrin yìí bá wọlé wọlé báyìí bí ẹni sára fẹ́ fún mi. so ó ti kọ́lá ọlọ́ọ̀bà wa. àmì ìjọba tó lọ sọ̀rọ̀ ẹ ṣe fún nọmba nọmba sẹ́rìn ẹ̀sán aleykum salaam. nípa àwọn obìnrin mẹ́kọ̀ọ́kànlá ìdí na aisha sọ̀rọ̀ fún. náà. ó fẹ́ ṣé sísọ tí nana aisha sọ fún òjíṣẹ́ náà títẹ́sí sí òṣìṣẹ́ àṣàṣà ń tẹ́jú lọ ǹjẹ́ pọ̀ fún wa láti pèsè àbámọ́ àwọn ọkọ̀ wa láàrin àwọn. ok jazakila ọ̀hẹ́rẹ̀ lágbára ó wà ní àwọn ẹ̀kọ́ ní hadith yìí tí mo fẹ́ captain ní kọ́mífìtì tó ti gbé ìbéèrè tó dáa ni àwọn ọkọ̀ tí ẹ̀ béèrè wọ́n ní ṣé gbogbo nǹkan táwọn obìnrin yẹn sọ. làwa náà lè sọ nípa àwọn ọkọ wa. tá a bá máa sọ ta ni ká sọ fún ẹ rí oríṣiríṣi ìdáhùn. first thing àwọn kan ní àwọn àbá wọn ní yìí ààrí ẹ̀rí pé àwọn wọn. ìkan nìyẹn. ìkejì ni ọkọ ó yàtọ̀ sí mi àti mi lágbájá pẹ́pẹ́ tó bá ìwọ ọkọ̀ ẹ̀ fún mi ló mọ ọkọ̀ wọ́n ní stranger be strangers tó pé àwọn ọkọ̀ wọn ò tẹ̀ ń ṣe ni mímọ̀ débi tá a máa wá ní ìròyìn ẹ̀ o ó máa ta personality bẹ̀ lágbára ọlọ́run tó bá di community àwọn ẹ̀kọ́ tó wà ní hadith yẹn àtàwọn nǹkan tí èèyàn yìí wá pé káwọn èèyàn tara ẹ̀kọ́ àátọ̀ lójú ẹ̀ ẹ̀ patient number eight kí n tó gbàgbé before eight jọ ṣe rí gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan péjọ ṣe ọlọ́run ò fún wa ní spirit àti christ bákan náà a máa ń rẹ́lẹ̀ mí tó jẹ́ pé táàyè bá gbà afẹ́gbálẹ̀ afẹ́gbálẹ̀ náà ẹ̀ ẹ̀ kọ̀ láti ṣe níbi tó lójú kòkòrò dáadáa ní adẹ̀mọ́ lè mú tó jẹ́ pé lẹ́yìn kó dé kó dé kó gbọ́ kó gbọ́ tí nìkan máa ló ń tiẹ̀ kò sí nǹkan tó kàn án. ṣe rí nǹkan tó bá ti jẹ́ communal effort àwọn tó dáa jù nínú wa làwọn tó máa ń fẹ́ ìṣe àbí oúnjẹ àgbègbè ńbẹ ìyẹn ọlọ́run àti wá. complain máa ń wá pé àwọn tó máa ń fẹ́ assist láti fọ́ ó fẹ́ jọ pé the set of people all the time ọ̀gọ́ra wa yòókù kábọ̀ kalẹ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀ nítorí tọ́lọ́ ẹni tí ò bá ní spirit sacrifice yẹn kó jọ kó kọ́ pé à ń torí tọ́lọ́ láti tọ́lọ́ náà láti fọ sọ́yìn débi pé àá máa bẹ pé mìíràn agbájá ayọ̀ǹdẹ̀ ilé nìyẹn pé wọ́n ṣe máa bẹ̀rẹ̀ pé bára bẹ̀rẹ̀ pé wọ́n dúró ẹ̀yìn dẹ̀lẹ̀ ń lò ó àwọn tá à ń yá nǹkan wọn lò náà kọ̀ǹpléǹtì ká má lò ó àti kí iṣẹ́ tí wọ́n á gbé pẹ́ẹ́lẹ̀ fún wa ó gbìyànjú ẹ̀ ń jẹ́ káwọn orúkọ tó máa ń pe àwọn ẹlẹ́hàá fẹ́ correct wọ́n láàyè ẹ̀bùn làṣẹ ìdàṣọ bí gbọ́n náà ṣe mú un wọ́n láàyè ẹ̀bùn wọ́n láàdẹ̀mọ́ pé kí ní ìlú pẹ́ pé tábà ti daṣọ borí yẹn ó ti wá bẹ̀ lọ àti gbá ilẹ̀ ibi tá à ń jókòó sí orí wa lójú so ẹ má jẹ́ kí èdè lè tọ́sí nítorí tọ́lọ́ ọ̀dà ẹ jẹ́ àwa ta máa ń fọ tọ́lẹ̀tì ilé ìta máa ń ṣeré standa kan ní ìmọ̀ nǹkan tí ìjọba ṣeré standa yẹn mọ́ ẹ jẹ́ pé bá ń mẹ́fẹ́sì ẹ máa ṣe é so ẹ dúró láti bá a fọ toilet question number eight bisimilah. asalaamaleykum. aleykum salaam. ẹ sorry sorry lórí toilet àbí. naam. ṣẹlẹ ara tí mo ṣẹlẹ yẹn àwọn dẹ́bà tó máa ń wá sílé tó láàárọ̀ mọ́ndé wọ́n láwọn nǹkan tí ò yẹ káwọn bámbí làwọn máa ń bámbí pampers ọmọ àjẹkù bisikíìtì pálí gbogbo àwọn nǹkan tí ò yẹ ṣá táwọn àwọn expect wípé àwọn ẹlẹ́hàá tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún kí wọ́n tó kúrò bí ó yẹ kó tó kọ́tọ́jú àyíká yìí àwọn ọkùnrin adarí ń kọ̀ǹtẹ́ láàárọ̀ mọ́ndé yìí kátà sí ara rẹ̀ kó wàá kò dáadáa ẹjọ ẹjọ ká bójú tó torí tẹ lọ́wọ́ ojú kọ́ láti tẹ̀lé ọdún bẹ̀tà bá ọdún ṣé yẹn a nílò fifteen minutes yẹ bẹ̀tà yà kọ́ lọ́ta bí díẹ̀ sáwọn kan wọ́n pẹ́ lẹ́nu ẹ̀ ẹjọ tó lọ́wọ́. wọ́n máa lo jab sí wọn obìnrin ni o ó lè à ń ṣe èmi ṣàkóso fún rárá kò rí bẹ́ẹ̀ kan kan bọ̀ ó wá ní pé kí n mú ẹ̀rí wá bá lè mú ẹ̀rí wá tó lè. eight years ni. ok mo sùn síbi pé tọ́mọ yẹn tí ò bá ti bàlágà bọ̀ tó ti ń dá nǹkan mọ̀ ṣọ́gbẹ́ ó ti ń dá nǹkan mọ̀ mo sùn síbi pé ká fi kọ́ pé kó má bọ́ bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ìdí èrè áyà tọ́lọ́run fi pa àwọn òbí láṣẹ yìí pé àwọn àkókò kan káwọn ọmọ wọn máa sálámọ̀ kí wọ́n tó wọnú yàrá wá bá wọn. ó sọ ń bẹ̀rù pé tí eh, àwọn ọmọ tí wọ́n bá ti mọ tó ń jẹ́ àwòrà obìnrin kò sọ pé tó bá bàlágà àwọn àfa wa ń tun wọ́n ní ibùdó tọmọ ìbáyìí tí èrè pé bẹ́tì tó ti ń bẹ́rẹ̀ bù pé ó ti mọ nǹkan tó ń jẹ́ àwòrán òun lọ́la ọ̀bá ń sọ pé tí wọ́n fẹ́ wọlé kó sálámọ̀ tó tó pè yàrá. kéré kọ̀ọ̀kan mọ̀ ìyẹn lè sáré wọlé lè sáré jáde anyhow láti di pé kákóra ró téèyàn bá wá extend ẹ̀ fún gan-an nínú ọwọ́ sílé ẹ̀ náà ní ìpínlẹ̀ ṣàṣejù ọ̀sìn tó ti rí sọ sọ pé nǹkan tó dáhùn nìyẹn so ọ̀rẹ́ bàbá yẹn ni kó ní sòrò tó bá jẹ́ pé yẹn ti ń dàgbà ó ti ń nà tó ọ̀dọ́ wípé ó ti mọ ó dẹ́ta pípẹ́ ra rẹ̀ bẹ̀rẹ̀ ìdájọ́ bẹ̀rẹ̀. nọmba nine. Assalamu alaikum. Alaikum salam. Àfikọ̀ kan láyà ọ̀sẹ̀. Ń bẹ́ẹ̀.

àbí kò ní kò di àwọn méjì lọ tó wọ́n jẹ́ ọ̀sán kọ̀ọ̀kan náà. a yìí mo tún fẹ́ ọkọ̀ kan náà nígbà láàyè fún wa nígbà láàyè fún wa láti fi àwọn àhọ́ra wọn. nǹkan tí àbá fẹ́ wọ̀ tọkọ ẹ̀ tó bá ti jẹ́ pé máa fi àwọn ọ̀hàn tuntun jíjọ wà nínú apartment kan náà ètò sílẹ̀ ẹ̀dá tuntun náà even though gbogbo ọlọ́run ọba kọ́lọ́ ṣàmójútó ìfún ọ̀pọ̀lọpọ̀ wa ayé tí mo lé ní ìbàlẹ̀ kan sọ pé yẹ̀fà abínàkùnrin pé káwọn ọmọ yín kọ́ máa tọrọ ìgbàláàyè kó tó rẹ ara yín wá pátẹ́ sáráàmù sí yín. ìkànnì àwọn sọ̀hábà ó ní ayé kan nínú quran tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni ò kí ń lò ó àìkí ìlú kò mú ojúṣe yẹn kúrò wípé káwọn ọmọ máa sálámù kan tó wọnú yàrá èèyàn tí wọn bá ti ń dàgbà débi kan ti ń dà nǹkan mọ. nǹkan tó tún fẹ́ jẹ́ ìlú nǹkan tó sísà ló béèrè yìí. wọ́n ní pé ọkọ ìyàwó méjì sí ọkọ̀ kan náà wọ́n á jọ ń ṣe apartment do kálukú ní yàrá tiẹ̀. ṣé ti jẹ́ justification pé tí kan bá wọ aṣọ tó wà attractive tó fi àárẹ̀ sílẹ̀ ṣé lè jáde wá sí pálọ̀ tí kejì rere pending that is low àwọn tẹ́wọ̀ tó wá sí àárọ̀ sílẹ̀ yẹn nínú ayọ̀ mi kì í ṣe tó bá bẹ̀rẹ̀ palẹ̀. ó lè introduce some difficulty but that is the answer yes. question number ten. salaam aleykum. aleykum salaam. question mi dá lórí pé health center. naam. ń dá ọmọ kékeré lóhùn. ń bí fáájú àwọn èèyàn. wọ́n ti dábìlà ọ̀yọ́ ní à ah, so fast ah, màá ní à ah, so fast but bá ti ń lọ mo kàn lè fún ní hundred náírà card tó mi wá rí sí pé ah subhanallah ẹ̀ náà pé bíi pé ẹ̀ṣẹ̀ ní kíní yìí o mo á ní kí n béèrè ní ọ̀rọ̀ yìí pé ó lè máa ṣẹlẹ̀ sí another person náà bẹ́ẹ̀. ṣe ṣe rí gbogbo ara depression yẹn ká fẹ́ ṣe nǹkan tí ọ̀pọ̀ èèyàn náà fẹ́ ṣe tó dẹ̀ jẹ́ pé bá a bá ṣe yára débẹ̀ lọ́kàn yára dáa lóhùn àwa la wá dé gbẹ̀yìn but ẹni tó wà nídìí ẹ̀ lẹ́yìn ó mọ̀ wá so each time tábà ti dé ó kàdì tìrà síwájú àwa náà fẹ́ ṣètò amúre tábà ń lọ àmàfin bíi hundred naira àbí fún un títí kájúgbà láti jẹ́ kẹ́ni ẹ̀ mọ̀ pé a appreciate the first time lóyún but a feel easy ó ti ṣẹlẹ̀ sí mi ní first bank ní mo bank ẹ̀ẹ́. Eh, wọn tó wà behind the counter ní ìlàjì tó ṣe mọ̀ nítorí scarf ó wá ní kí n máa bọ̀ níwájú ni wọ́n ní kó má wọ̀ ni ó kàn smile ló dọ̀bọ̀ but lẹ́yìn ìjọ yẹn ẹni ọ̀rọ̀ kan kí n bá lọ kò and ibi tí wọn tolerate ni why to ṣe létárọ̀ mo ṣe hàn pé bàbá ẹ̀ ni ni ní ọ̀gá àkọ́kọ́ náà ṣe sá yẹn tuntun so kìíní ẹ̀ ló difficult bẹ̀tẹ̀ àbá ti bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ tó tẹ̀ ó máa understand alẹ́kùn sọ̀rọ̀ ẹ̀ tó bá jẹ́ question now now okay good tí kéèsì wọn ń sọ yìí bá jọ orí nǹkan tó ń fi ń kú wọn ní ẹni tó pọnmọ tí wọn lè máa rò pé ìnira ti tààrà ọmọ tó kù àgbélẹ́yìn tí ìdílé yẹn lè máa lọ́rùn on humanitarian ground ó lè jẹun tẹ́fẹ̀ ń dùn wọ́n á fẹ́ wà kàn sílé pé ẹjẹ́ kí fífi àgbẹ̀wájú ìpàtọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ just because ẹni mímọ̀ ni àbí. àtàbẹ̀rẹ̀ kọ́sùn yìí irú ìpáyọ̀ ọlọ́run tí wọ́n ní tó fi ìró pọ̀ ọlọ́ọ̀bá aṣàlékún ẹ̀ fún wọn ṣé ti bó ṣe kárí nìyẹn ṣé ẹ̀rọ ń tẹ́ bá ṣe fún pé ẹ appreciate ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ mọ́ wàláhù tábà ń sọ̀rọ̀ àwọn gbèrúgbèrú láì dá pé ẹ má dáhùn lóhùn àpáyọ̀ ọlọ́run àwọn sọ pé rárá á ní wàláhù wọn máa pápáyọ̀ ọlọ́run tó ti lé mẹ́sẹ̀gì ni tó ju kẹ́ẹ̀ka àdìs náà dọ́gba fún lọ tó yàn sí islam practically kó fi pè lọ ọlọ́mọdé ìlàdọ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa sista amina màá tọrọ lẹ́yìn ìbéèrè sista rasheeda sista amina.